dádì ẹ látàárọ̀ ẹ mo ṣáà ń retí pé kò dé kò dé kò dé dé ni ẹ torí mo mọ̀ pé àsìkò tó máa ń dé náà ló máa dé ó ti fẹ́ máa lọ ọjà ìwọ ni mò ń dúró dè. ó yá ìyá sì kọ́ ọmọkùnrin káàdì mi dà. mo ń bọ̀ mo ń bọ̀ mo ti tọ́jú ẹ̀ kódà mo ti tọ́jú ẹ̀ pamọ́. òun rèé méjì. bẹ́ẹ̀ni méjì ni. méjì ẹ ṣé o. ẹ ṣeun ẹ mọ ta o ajé mọ ra o ẹ bá ń káwọn wúrà o ẹ̀yin náà ẹ ṣe jẹ́jẹ́ o ajé ò máa wá o ó dàbọ̀ o. ẹ̀mí alájọ. máa dárúkọ owó ńláńlá ẹni ọ̀hìn ní mojú ọwọ́ nìkan iṣu bulua kémi náà ti ẹ̀rọ òhe báyìí ìró òhe ah máa tẹ́rẹ̀ ọ tẹ́rẹ̀ ọ. àwọn tí ẹ ẹ ẹ yọ ẹbí ní ẹni kẹ̀kẹ́ mo ń wọ ọlọ́kan ayé ní ṣe ṣe àwọn ọmọ mi ní gun kẹ̀kẹ́ ọmọ mi ní yí kẹ̀kẹ́ lọ yìí lọ ọkùn. lẹ́nu ọjọ́ òwò tíjọ́ ti máa ń gùn. ẹ ṣeun mo gbáyì lónìí Emily alájọ o Emily alájọ gbogbo ọ̀dọ̀ ayé níbàárà mi pátápátá ni òde ibi yìí ede tẹ́lẹ̀ gan mo ti débẹ̀ mo dé pinrin. ọdẹ pinrin. mo dé yídì mo dé sẹ̀dù mo dọ́dọ̀ kọ́lá sọ́ọ́ni bí o ṣe nǹkan ń ni màá wà ọ̀kan èmi ni ń mi kà ṣe garaga Ah, ọmọ mi kíní yẹn wúlò kọ́mọ mi mo bẹ iṣẹ́ yọ̀ ń ṣe yìí yọ̀ ń mọ̀ṣẹ́ rìn káàkiri yìí èyí mú kí yá jẹ̀rà kíní owó yìí bẹ́ẹ̀ lọ́mì náà kì í tó mọ̀ ẹ́ rírọ́ gbogbo ìyẹ́ bá gbà léèmù kò ah èyí ra kẹ̀kẹ́ yìí bí o ṣe ra kẹ̀kẹ́ yìí náà. ṣé ẹ ti jẹun. èyí tí ì jẹun. èmi dé. ìkúrú lo wíkírò ó sùkúrú tán kọ́ba ni ṣe iláyọ̀ á ṣe iléyè fà iléyọ̀ iláyọ̀ yàrá mu jẹ kúrú yéèyọ̀ ọ̀dà ẹ̀gúngún kọ́ wíyèsẹ̀ gúngún ah

ibà pọ́njú àti ibà pọ́ntọ̀ máa ń da gbogbo rẹ̀ pọ̀ kó lè tètè ṣiṣẹ́. bẹ́ẹ̀ báyìí lè mú ẹ̀dàn wò lára mi. ọlọ́mọ jẹ kémi ò mú àgbo rẹ kí n dánwò lára tiẹ̀ ṣèrí ṣèrí ìwọ tí mo mọ̀ tó jẹ́ pé mo ti mo ti mọ tó ti tó ti jẹ ìwọ tó yẹ kó ti lè gba ibi tí wọ́n ti ń ta kíni kanakú lọ tó ti lè mú ní kémi wá dán nǹkan wò lára rẹ kó rún mi kó rún mi kó rún mi pa. ṣé n bá yín fi sí. láyé rẹ mo bá ń fi sí èmi ni mo ń fi nǹkan mi sí nǹkan mi mo bá ń fi sí lu àgbo fún mi. kémi kí n tẹ̀sí ẹ̀ lára rẹ̀. kí a ni. okòrò bíi olórí burúkú. ẹ mú kọ́tà mú kọ́tà kò lè lọ. sẹ́rí. kí ni. tó fi ṣèkà fún mi ni. ìka kí ni. ẹ mú o ẹ mú ẹ fún mi kọ́ọ̀pù. ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹ rọjú. ìyá kànjì. àjọ yín di mẹ́ẹ̀ẹ́dógún lónìí. mo mọ̀ Emily Emily ó wù ẹ́ pé ó wù ẹ́ pé jọlá àjọ òkè àbá lọ ìyá Kànjí o ẹ ṣeun o ọlá yín náà ni gbogbo rẹ̀. ọlọ́run ni ọlọ́run ṣé mi lè kọ̀kọ́ tó ń kọ ẹ ni kí ni mò ń tà ó ju kóòbò yìí lọ Emily tó bá padà wá lọ́tùlà jẹ́wọ́ mi létí pé mo fẹ́ sọ̀rọ̀ ọkọ̀ fún ẹ. ó dáa ń bá ti lálọ́tùnla ìràn yín létí ajé ìyá o. àmín àmín ó dọ̀tún la ó dàbọ̀ o Emily Emily. ẹ̀fẹ́ ilẹ̀ náà o ibè e èbìbì egu idu agbẹ́wò ọ̀rọ̀ abẹ́ bẹ́bẹ́bẹ́ lu ọ̀pẹ. Emily ti dé alájọ ni ẹni bá mi dọ̀wọ̀ pọ̀ tó lórí ilé Emily màdé o. Ah, <laughs> èrè lọ́lọ́ ọjà ń jẹ́ àkàndé èrè lọ́nà ọjà ń jẹ́ ewé jèrè o ẹ̀mílí èrè lọ́nà ọjà ń jẹ́ àkàndé ẹ̀mílí èrè lọ́nà ọjà ń jẹ́ ajèrè o. èwo alẹ̀ ti gbé wọlé o. àní ọmọ ọmọ bọ̀dá mi mọ́ èwo ni bọ̀dá bọ̀dá sọ Ah, mélòó ni mo fi jù ọ lọ wo ọmọ mi mo ṣe kó ọjẹ tó mọmọ láọ gan ni. yẹmú jù mí lọ èsì kékeré gbọrọgbọrọ bí ọwọ́ àṣọ báyìí ni sẹ́dájọ́ abẹ́ẹ̀dájọ́. wọ́n máa sọ bẹ́ẹ̀ mímú ní ọmọ pèmí lórúkọ pèmí lórúkọ kọ́ ọ kọ́ fà mí nínú gbọ̀n. èmi ò lè pè yín lórúkọ o pé èèyàn lè fà yín nínú gbọ̀n tó rán kọ́ mi nílé àmọ́ ọ̀gbẹ̀ kọ́. wọ́n kọ́ nílé ria. nílé ria ẹ mú káàdì yín kò mí. kò sí wàhálà no problem bó lọjà. adúpẹ́ bàrà kàṣà káàdì yín dà bó ṣe wà mọ gbogbo ẹ̀. bọ́dà Kàsálí ẹgbẹ̀rún méjì. ẹ two thousand. gbogbo rẹ̀. àmọ̀ dúpẹ́ o ajé mọ̀ra lónìí o. ọ̀rọ̀ ọjà títà kọ ọ àwa ń dájọ́ torí ti ni. bó ṣe wà owó oṣù mélòó ni mo ti dá. ó ti tó oṣù mẹ́fà oṣù mẹ́fà. ṣé mo sì ti gbà lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ o ẹ̀ tí ì gbà o. mi kí wàá lọ sọ mo bó ṣe wà ọdún kan ni mò ń lọ. ọdún kan. tó bá wù mí. níwà ni Emily máa kó lọ. ẹ kò kò mí. ìní ọmọ kó lọ ìní kó lọ bí dára rẹ lóko wò ìgbà lọ́wọ́ àgbà pé mo la ọ. mo la ọ mo la ọ gan. alẹ́ ya wọ́n sí. ah Emily but you promise me you be there for me. rakasali ẹ má sọ bá ń sin mi mọ́ mo fún yín ní tòní o ẹ má sọ bá ń sin mi mọ́. ìlú i love you. bọ́lá kasali àwọn ọmọ rírà lọ́la ajé ìhà o ẹ̀ ta. Emily. ẹ yá wá ọ̀bọ̀ra kasali. Emily. ó dàda o. tí màá ní kí n máa sọ bínú mi ṣe dòtò lónìí yìnyín mọ bí mo ṣe lè ṣàlàyé ara mi. ṣé pé Emily lè padà jẹ́ tèmi Ọlọ́run dúpẹ́ o. àmọ́ Kasali yọ rẹ́rìn rẹ́rìn rẹ́rìn látàárọ̀ sí èsì wọ́n ń tàn mí bá. bó ló ṣe máa ń ronú báyìí o tún ń ronú o tún ń dọ̀rọ̀ padà sẹ́yìn ìfẹ́ tí ń gbénu mi sí ọ o ò lè mọ o ìfẹ́ rẹ bí ṣe ń gbénu mi o ò lè sọ o sórí bó ṣe ń wo sọmọ pé nínú ẹ̀yà ara gbogbo wa sọmọ pé ojú yìí òun la sẹ́rìsì jù mo fẹ́ràn rẹ jojú mi lọ. Kasali mo mọ fi iyọ̀ jà. Ah, iyọ̀ bíyọ̀ bí báwo ní tí mo sọ fún ọ ni pé ọ̀dà mo jà sí báyìí nínú ojú mi àti ìwọ tí wọn bá ní mú kan ń mú ọ kójú mi ò fọ bí ọba fọ. bójú ẹ bá fọ èmi lọ àmú mọ mú rí nà. bójú mi bá fọ tí ojú tí o bá ti fọ tápà rí ọ̀rọ̀ tẹsẹ̀ ò rí ọ̀rọ̀ ìwọ sáà ti mọ mọ lọ́wọ́n ajúbà yìí kémi gbọ́wọ́ lé ọ lójìká mọ mú mi lọ. ojú ẹ ì ní fọ tèmi náà ní fọ lágbára rẹ àmọ́ bó bá jẹ́ wíbọ̀ ṣe rò náà nù hmm. torí ìfẹ́ náà ìjẹ́kẹ́mi náà gbádùn. <laughs> ọmọ yìí èyí kí ló tún wá kú báyìí nísìn. èsì <laughs> hmm? kankan mọ ọlọ́run ẹsẹ̀ á lọ́ọ̀rẹ́ ara. àmín àmín. èso èèyàn ní yàrá. àmín aṣọ wa rí nígbà tó ti farabalẹ̀ fún mi ọlọ́run á ah, jẹ́ mọ ohun tí mo lè ṣe fọ̀ súnmọ́ mi ní súnmọ́ mi ní ìyá <laughs> èmi líláyé mi ìtàní eh, ọba ń pa náà báyìí ní ìsìn torí ọlọ́run láyé bóyá kà á ṣe kìnìún ní ṣe à ń ṣe kìnìún. jẹ́ ní ìsìn lọ́wọ́ àṣẹ. Ah, jẹ́ ṣe kìnìún. Kasali ah! olóhùn sùsùn yà ẹ dúró lọ kí ló ń ta jí mi náà kíkìní kí mi ṣe. kí ló dé jí mi náà. Mm-hmm. Kasali sori wíwá tí mo wá sí ìbáyé mi ìwà bẹ́ẹ̀ mú ní ṣeréṣeré ọ̀bàtà mi ni mo wá gbà. wá tó síwó la ń kó kiri ẹ mọ ẹ mọ ẹ mọ fẹsẹ̀ rògbò káàkiri fẹsẹ̀ rògbò káàkiri ṣé àsìkò ilé ẹ̀kẹ́ jí mi àsìkò ilé ẹ̀kẹ́ jí mi nígbà tẹ ẹsẹ̀ tẹ bẹ tẹrin ni òsì káàkiri tẹ bẹsẹ̀ kọ́ nǹkan gbà o tí bàtà já tẹ dé bi ebi ẹ bẹ kọ ẹ bẹ sọ fifty naira ni fifty naira òun náà ẹ sì rí sọ láti jẹta àbẹ̀sán ni mm-hmm. ebi lẹtí lọ láti jẹta ẹ wá ń bọ̀ kódà ṣé mo tẹ bàjẹ́. ìjọ kí ni ìṣòro ẹ ná nígbà tí gbogbo ẹgbẹ́ tó wà ní òde ńbẹ̀ yẹn tí wọ́n ń ṣiṣẹ́ oúnjẹ wọn káàkiri ìwọ wà níbí wọ́n ń sọrun sísun yà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹnu bí ìgbà tí èkégbè tí ó bá ń jẹ àpọ̀jẹ kí ló ń ṣiṣẹ́ ná irúfẹ́ orun wo ló ń sùn yẹn. tí màá tí màá sùn sọ́kàn yẹn ni ṣé mo ti wá sunkún bá yín pé ebi ń pa mí o àbí mo gbá bọ́ bá pé ṣe é dáná ẹ fún mi lóúnjẹ o. ẹ mọ wọn yín mo sì hmm. mo ètì yín jù sẹ́rẹ̀ ń tọ́fẹ́ yín kò rí àwòfẹ́. Hmm. kàsálí má gbé yẹn wá tèmi àti ẹ̀ta bá ní ọ̀fọ̀ tí a jọ ń fọ̀ má bá mi sọ̀rọ̀ lọ bí ọkọ mi omi òfi ọkọ mi ta mi ìfẹ́ ọkọ mi bá ṣeré o kí ló fẹ́ fà yẹn fún ẹ báyìí. kéèyàn ya pàṣẹ jẹ́ láyé ẹ báyìí ẹ wo láyé yín tí máa ń bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ mọ̀ sí báyìí mọ̀ ìsìn mo sì ń gbà tí yín rárá. pàṣẹ jẹ́ ní ìjọ ẹ̀kọ́ sí kòmbi ẹ̀kọ́ sí kòmbi ẹ̀kọ́ sí tẹ́ bá tún fi ọwọ́ sáyà tẹ́ bá sáyà tí ra yín ní wàá ṣe kíní. àwọn ọmọ yóò dún ní wẹ́ẹ́ hmm? wẹ́ẹ́ àwọn tó ń sin yín dẹ́n kiri. sori jẹ́ kí n jọ ẹ lójú o tó bá fún mi ní ìfàyà bí o ṣe ń wò mí èmi kan máa fún ẹ ní ìsàlẹ̀ báyìí ẹ ẹ máa fọ́ blọkọ̀sì yẹ kọ̀ọ̀kan mi. ẹ dájú. yẹ́ẹ̀sì kò wúlò fún mi. ọmọ kan dájú tẹ̀sí ń rò sí mi kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ hmm. gbogbo èrò kan yín ni pé èmi máa padà fẹ́ yín láyé kàkà kí n fẹ́ yín máa yà lọ fẹ́ olóso ni. ọ̀gá máa lọ ọ̀dà yìí ṣe bàtà mọ́ fún mi ní bàtà mi yìí ṣe súnmi kà mọ́. fún mi bàtà mi mi ò kúrò níbí. gbàgbàsẹ̀ jẹ́ ọlọ́ọ̀dà yìí ṣe súnmi kà mọ́. fún mi ní bàtà mi Kasali. ọ̀tàn ọ̀yà. Kasali kí ló wí. wọ́n ní ìṣe bàtà mọ́. kí ló sọ yẹn. ìṣe tó bá bí yín re mo nanu sọ̀kan tó bá bí yín ẹ ti bọ̀ mí lẹ́nu. ó dá mo tì í. máa máa mọ̀mọ́ máa mú jù máa fàgbẹ́ wàláì irun jẹ ọlọ́run ọlọ́mọ ẹ̀yà sí irun jẹ. ẹ̀mí alájọ tí bèbí iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí bèbí hàn. mi ní bó o ní ọ̀rọ̀ ajé ni ọ̀rọ̀ ọjà. Emily bèbí oh. ọ́ Emily alájọ Emily alájọ ọmọ tó tẹ́ pamọ́ṣẹ́ ìjì tí mo jí lówùúrọ̀ kùtù ayé mi. ẹgbẹ̀rún kan hmm. mélòó á kí n kọ́. ọdún bọ̀yìí. ẹ gbà. ìyá kànjí hmm? àjọ yín mọ̀ ti doṣù mẹ́ta lọ́wọ́ mi báyìí ẹ̀ ti gbà. Ah, èmi ni òkú àìgbàgbé mo kúkú mọ̀ ó fẹ́ kí àjọ mi kó tó bí oṣù mẹ́fà kí tó gbà ni tó ipò owó yẹn fẹ́ fi ṣe nǹkan ni mo mọ̀ pé ibi tó wọ̀ mí wà mí mi ò lè míì ṣèbí wo ni Emily. kì í sí wàhálà èmi mi kí èkú lè mówó oyún níbi yìí ọlọ́dún kan ń bẹ lọ́wọ́ mi kódà olóṣù mẹ́fà ń bẹ olóṣù mẹ́jọ ń bẹ lọ́wọ́ mi mímí kí n lé mi gbogbo pàkígbà yẹn bá ti ṣe tán yẹn gbà ẹ kàn sọ sí mi èyí bá yín kó wọlé ajé ìyá o ẹ ta o. ìyá kan jí kí n mọ́ gbàgbé ìjẹta yìí o wa ẹ wí bí n bá ti dé lónìí kí n rán yín létí wọ́n ẹ fẹ́ sọ̀rọ̀ kan kò mí. ẹ kò wá ṣe nǹkan tó le. Emily Emily ọmọ gidi wọn pẹ́ ò dẹ̀ sí gbẹ̀kọ́. <laughs> ẹsẹ̀ ìyá mo dúpẹ́ lọ́wọ́ ìyá Emily àti bàbá Emily tó rán ọkọ mi mọ́ àgbẹ̀kọ́ àti lọ́wọ́ ẹ̀yin náà. Emily Emily hmm. ó wàá mọ ohun tó ṣẹlẹ̀ ṣé o mọ ọmọ mi àkànjì. bọ̀dá àkànjì mo mọ̀ ọ́n ẹ̀mí ṣe yán. lọ́pọ̀ kú ṣe ayọ̀ ni ẹ fẹ́ kí wàá àti ẹ̀kẹ́ máa jọ ṣe wọlé wọ̀de wọléwọ̀de ọ̀rọ̀ yín yé mi ò yá. Ah, ó dáa jẹ́ ń kú là fún ẹ ó wù mí tíwà àti àkànjì tẹ bá lè jọ máa ó ṣáà ti mọ ọkọ tí mò ń sọ. ìyá àkànjì o. Mm. ó dáa ẹ̀yin àgbà náà lè pa lówe wí ọwọ́ àárọ̀ lọ́jà bá a gbé lọ́wọ́ dà asọ̀lá kétí iṣẹ́ ìrànlá máa rọ̀ tí a ṣe nílùú wa ìlú bomi ẹ̀mú náà mú mu o àmọ́ mọ́ ọ lọ àmọ́ sọ́njọ́ mi ajé ìyá ẹ̀ta ó dọ̀tún láwọn. Emily Emily ah, ọmọ bó fẹ́ bó kọ̀ ó máa ṣe tọ́mọ mi gbẹ̀yìn ni. mo bá sùn báyìí Emily ni bí mo jí Emily ni bí mo ń jẹun Emily ni. kàkàkà pariwa kasali kasali kasali kasali. tó bá ń bọ̀ wá bí wá jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ kó wọlé kó jókòó lọ pẹ̀lú pẹ̀lú bọ́lọ̀mbà sí ẹran èmi ò fẹ́ kọ́ ọmọ bò látọ̀ kọ́kọ́ mọ́ sí kàkàkàkàkà ah, sọfẹ́yìn mi ń bọ̀ ni kasali ló kọ́ mi ò mọ́ kàkàkà ah, ah, mm. mi mọ́. kasali ojú ìwé ojú ìfanimọ́rọ́sí o ń rọkàn sí ẹ ọ̀nà má lè rí à ibà tí mo ṣe ẹ̀ wá dẹ̀ ti sọ mi ò mo sọ fún doctor of knowledge rẹ̀ mi wá dédé lesion dédé wọn rẹ̀ mo sọ fún ọmọ mi ṣe doctor kájàwé káwé gbò dédé náà ọwọ́ mi wà akọ̀kọ̀ níbẹ̀ ṣé o mọ ewúro tó ń tẹ́ fínrin dédé náà ló máa gbò papọ̀ bó o bá gbò papọ̀ ṣé kó dààmú àì in the next three four days wọ́kọ̀ pé ọmọ kan sọ́kọ́ kó máa bọ̀ kó àfọ ẹni ẹnu sára ẹ̀ má nà àì kí mo dìjú àì ara ẹ̀ má já. nkaila ọ̀rẹ́ o. nọ́ọ̀nà èsì. ọ̀síkì gan. mísìkì kìí ṣẹlẹ̀. èmi ni one place káàbù eh, àgbo fún. Hmm? ewúro kọ́ ewúrẹ́ ni ah, ah, ah, kásálí àti sọfọ ewúro àti ewúra àti ewúra èsì kọkọrọ ìjọ náà sórí sá bológun bá sọfọ kó sá èmi rè prescribe sọfọ kó ṣe kó ṣe irun má ṣe rè yẹn wá ṣe wá ṣe tó gbọ àti sọfọ jọ kásálí kí ṣẹlẹ̀ gangan. tó yẹ kó kọ́kọ́ béèrè ní tó tó tó tó tó tó tó tó ń bẹ́. sórí ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ náà ni tá a ti rìyànjú ọ̀rọ̀ ọmọ Emily alágbóhùn. àbọ̀dọ́ ló burúkú rẹ̀ mi lè hàn ìṣòro dẹ́mi ni kó má la wa ọ̀pọ̀ lẹ́bi ti yẹ kó abúlé ah. o eh? i'm in love ah! Ah, i'm in love. nfo kàtàlí mo <laughs> dábù rẹ ní o kọ́lọ́ ọ̀bọ lọ́jọ́ òní kọ́ mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ emily hùn kọ́ mọ̀ jẹ́ kọ́ pa mí o. Eh? bí n bá ń sùn báyìí emily ni tí n bá jí báyìí pé mo lajú wà báyìí yóò dàbí pé mo rẹ́ mi lé lórí ìdúró báyìí. <laughs> ayé wò mọ́ o. tí má tún wá ń jẹun tí má tẹjú mọ́ bẹ́ẹ̀ jù Emily ni mò ń rí bẹ́ẹ̀. ẹ kọ́mọ jẹ pé màá lọ fa omi nínú kànga ńjọ kan ní hmm. màá ní kí n yọjú wọnú kànga Emily màá rí bẹ́ẹ̀ kí màá bẹ́ sí kànga ni mo ni mo ṣe ń rò pé ọ̀rọ̀ àmì kọ́mọ jẹ pé ọ̀rọ̀ Emily alájọ ni ó pa mí. kò sí ọ̀rọ̀ Emily o ìgbòjú níbẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ńlá ẹ̀ sùn ra mi ọ̀dà lé. ṣé wọ́n lóògùn ni. Ah! ọ̀rọ̀ ògùn kọ́ n ọdọ àmọtí fọ Ọlọ́run búra Emily Emily ẹrin yẹn sọ kí n sọ fún Emily come here sit down ṣó máa sit down Emily stand up ṣó máa stand down Emily oya go ìbọn ìjọm ṣó máa jump up. o sọ. Ah, ah, mo tún ṣọ́ọ̀jù akéwì akọ ah, máa fọ ẹnìkú máa kọ ẹrù Emily Robertson gbé kó n gara. ìrìn mi lọ́wọ́ lórí rẹ̀ jẹ́ kẹ́mi ilé ọkẹ́rù wà lé ọ̀dọ̀ mi. ààyè rè kéré ju kí n sọ kó sọ fún ọ máa fún mi ten thousand mi nígbà máa gbóòna rẹ kó fún fifteen thousand màmá níjì rẹ. ah orí ọmọ ìburú gan o nkálà ó sí eré gan o. ìṣẹ̀lẹ̀. ah oní kí n fọ ní ten thousand olóòní eh. gbà eh. ó wá ní kí fifteen thousand náà wò ìwọ gbà. ẹ eh, yìí máa kọ́ fi di àpò. lórí sim mélòó. fọ́sìn ìjọsọ fọ orí fóònù mi ti gbọ́ sọ fọ fọ́sìn máa ṣe. fọ́sìn ní kíni ní sí nǹkan tó lọlé ọmọ tó bọmọ sọ̀rọ̀ tó mú wá tó lèmi àti ẹ̀pọ̀ báyìí pé eh. ọmọ yìí kí n máa fẹ́ lọ ọjọ́ sì méjì. àwọn ọ̀sán for continuity wọn lónìí ọtí ṣe ń yà aṣọ kọ́ máa gbé ṣe position. o ṣe gbé rídúró lé lórí mo ti máa kí olú ẹ lọ́sọ̀mọ̀ ah, ah, ah. mélòó lójú. kàṣálí kàṣálí <laughs> ẹ sọ mí. ọmọ ọmọ aláwọ̀ ètò gbé dé o. sọ̀bí sọ̀bí sọ̀bí sọ̀bí ó ṣe. ee paripa ee eh. paripa. kàṣálí kàṣálí. wàá ṣe eré ọmọ mi. Eh, ẹyin èmi ò mọ ohun tí òun kí ni wọ́n fẹ́ mu. ẹ jọ sún ẹ̀ náà pọ́nkìrìyàn àti solotun. pọ́nkìrìyàn pọ́nkìrìyàn wà. Ah! ohun gbọ́ngàn yìí àì àì àì arara ó yà gbẹ̀ngbẹ̀ngbẹ̀ gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ wọ́n ti gbá fẹ́ láti yọ tó yìí. ìmọ̀ bóyá ọmú onígbépèlì. gbépèlì èwo náà ń pè báwọn èwo ni gbépèlì. ọmọ gbé koroba pé koroba èmi náà ń pè báwọn. koroba ọmọ pé koroba mọ ní kinní kan lórí báyìí. bẹ́ẹ̀ni. sẹ́mo fi gbé tí kinní bá ṣe báyìí tán ó kì bọnú kinní garawa tẹ́ mọ fífa ni ọmọ gbèrè kiri pẹ̀lú omi nínú o àtomi nínú ẹ̀ ọmọ gbèrè kò sí ní rọ̀ sórí ìjọba ti lè wálé ìkàgbọ́ rẹ̀ ṣiṣẹ́ mi. pẹ́pẹ́ <laughs> ni nǹkan wà láyìn bẹ́ẹ̀ ni. ó yà bùwá. pákéjì ń wà. jẹ́ n kìlọ̀ kankan fún ọ kíní kan tó máa ń ṣe tó máa ń dùn mí tó bá ti débi mi pé ah, ọmọ bá mi sọ̀rọ̀ ọmọ sí báyìí ọmọ sí báyìí ọmọ sí báyìí Kilo desire wo àwa ti kọjá gbogbo àwọn nǹkan tẹ́yìn kó sáyà yìí o àwọn ilé ilẹ̀ lè gbé sọ́mọ́. Ah, ah, mm, mm, mm. yẹn kó bá sọ yẹn kó bá sọ aṣọ ọkọ máa gbé èmi èmi náà nẹ́yìn nẹ́yìn nẹ́yìn ọmọ mẹ́ta. ọmọ mẹ́ta bíi bò. Hmm, eh, bọ́ọ̀ bá tiẹ̀ tọmọ rí ṣé ọ̀tá àwọn boys ṣé pé pọ̀ ọ̀tá àwọn boys ṣé pé. ẹ̀yin lè ṣe pé. Eh, eh, òun náà lọ́rẹ̀ apá ẹ̀ rẹ̀ fún náà ìwé. ẹ̀wọ̀n lọ́wọ́ là ń ah, bẹ̀ pọkìrìyàn àbámu mi lọ fàdúrà sí mi o mọ́mọ́ mu mi lọ dádì mu mi lọ fàdúrà sí mi o. Emily Emily o máa kọjọ mẹ́ta. ẹ kú ọrọ̀ ajé o àwa lè yẹn jáde. ṣé o bá bọ̀dà Kàsálí. Kàsálí Kàsálí máa wà bí iṣẹ́ nínú èmi ṣe ń. ẹ wo dókítà láàrin lè jẹ́ ká yẹ aláìsàn bọ̀ kán ti ń pè ó ní àárẹ̀ ọkàn. àárẹ̀ ọkàn. no ní eh, disease of the heart àárẹ̀ ọkàn. ẹ àárẹ̀ ọkàn ló ṣe. Ah, bọ̀dá mukaila ṣe é ṣe wí bọ̀dá kasali ń mu sìgá kíní ti àárẹ̀ ba kídìní rẹ̀ jẹ́. Ah, ẹni rẹ̀ jẹ́ sọ́fọ̀ ọ̀rẹ́ mi láti kékeré nǹkan ṣáàjọṣe kékeré dàgbà oh, ok jẹ́kùnjà ẹran kan ẹ jẹ́ sọ́fọ̀ ẹ lè mu omi kó má ṣàpánurugo òun rè má jẹ́ sọ́fọ̀ àwọn afáṣìgá ẹ mu kán ti ń pè sìgá don't you know sìgá is not good ó dà bí o bá ti dé gbogbo ọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà mi tán èrè wo bọ̀dà Kàsálí nílé torí níbàárà mi dáadáa nìyẹn. ìyá ẹ̀rọ lọ́run ara mi dẹ̀ bù máa ṣọ ó ní ọgídí wọ Emily ọ̀kárẹ̀járe wọ́n ṣe. ẹ já sẹ́wọ̀n ẹ ṣe tún mi bú kẹ̀kẹ́ dáadáa. ọ̀ọ́ mú báyìí <laughs> ó ti mọ́ra ẹ paripa imagine ah ọ̀dẹ̀ mi gbádùn o mo ẹ wúrọ ọmọdé mi jù. ó lè mi mí náà àwọn obìnrin gbà mí náà dẹ̀ mú. ẹgbẹ́ mi o ará àdúgbò ẹgbẹ́ mi o mi o. ara balẹ̀ kí ni. ẹ gbà mí o mo ti fi bẹ́ẹ̀ ṣe é gbà mí o. ẹni bá ti bá mi ṣe ni mo fi bẹ́ẹ̀ ṣe é gbà mí o. ṣé kí ni o ṣé kí ni ìwọ ìwọ bó. bọ́bí kí ló kí ló bọ́bí jọ. kí ló ṣe sí ẹ sá. kí ló rọ pẹ̀lú ẹ. tó fẹ́ rí ẹ̀fẹ̀ ni. ta ni. irú lọ́sẹ̀ sọ ni ẹ. lọ́sẹ̀ lọ́sẹ̀ àbúrò rẹ ni. wọ́n ọmọ kó lásìlásọ̀ yìí. Mr. Mom, who are you? gbẹgbẹgbẹ náà sọ̀rọ̀ ṣé ọmọ kan tó dánwò tó yẹ pé kò lè ti ṣe rẹ twenty one years imprisonment ni. èmi twenty five years. ẹ ìwọ ìwọ twenty one years imprisonment ni. sáàmù tó ṣe under the law sáwọn pé supplementary marriage affairs lọ contradict sáwọn pé lọ contradict sáwọn pé ọba ọba gbogbo gbogbo bí ṣe ń lọ jẹ abáwọn pọ̀ bàjẹ́ ọkọjá lọ níbi tó ti mọ tó lára tó lẹ́bi tó tó tó kàn já wa tó àmọ́ ẹni kankan rí o sì wọnú ilé ọwọ́nú ilé ọ̀dọ̀ mi wá o sì wá mú ọmọ wá mú ìyàwó mi ọmọ bọ́ta sórí wọ ìwọ sọmọ kó lè gangan ni ọ sọmọ pé bó ṣe wọnú ilé bó ṣe wọnú ilé sọmọ pé góòlù tí gbogbo inú ilé yìí tá à ń pè sí inú ilé yìí mẹ́rin ni o sì wọlé o sì bẹ̀rẹ̀ sí mú kọ̀ọ̀kan o mú mẹ́rin ẹyọ kan rẹ̀ ten million ni o forty million ló jẹ́ o. irọ́ ni o irọ́ ni o ṣùgbẹ́ka ṣùgbẹ́ka lásánlásán ní ṣe é lówó irọ́ ni pa òkè lówó. èmi lè fi ṣe ṣùgbẹ́ka èmi lè fi ṣe ṣùgbẹ́ka. tó bá tún tún wọn sọ mẹ́ẹ̀ máa gbá ẹ́ ń lò lọ. Ah! tó bá di wàhálà sọ wọn ò lè dúró ni ṣé lè dúró bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ mi wọ́n lù wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹsẹ̀ fọ́ orí ọ̀ àwọn ọmọ òbí ọ̀rẹ́ òbí ọ̀rẹ́ ìjà wẹrẹ sá wọ ẹranko lásán lásán yìí ló ti fẹ́ ṣé ò ní kankan mú bí mọ́. mi mi fẹ́ ẹ̀fẹ́ rù mí níbí. wọ ẹranko lásán lásán yìí. báwo lè rí lọ bẹ́ẹ̀ ṣe wà ẹ lè délé inú lọ́tà bá mu wọ̀ yóò jóná ni èmi ni mo sọ bẹ́ẹ̀ lórí burúkú àwọn ẹ̀jẹ̀ kí wọ́n lè ṣe torí ọlọ́ọ̀ni wọ́n fẹ́ lọ jí ọmọ ni o wọ́n fẹ́ lọ jí ọmọ ni o tó bá sì jìn yọjà mọ́ ọ lọ́wọ́ yóò lù mọ́ lọ́wọ́ ni olóòsì gbogbo wàhálà mi láti yọ mo dájọ́ oṣù mẹ́fà mo fẹ́ lè mọ̀ lè fi kankan sẹ́nu lórí pé mo fẹ́ dájọ́ kí n sì fàjọ́ ń fa ọmọ mọ́ra kí n fi fa ọmọ mọ́ra kó fi lè mọ wá sọ́dọ̀ mi náà ni sájọ náà ni mo kó jẹ tó bá o sóní ẹ̀gbọ́n dájọ́ ni ìdí tètè ìdè dájọ́. ìwọ ló fa ìwọ ló fi ọwọ́ rẹ fa gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ọ pátápátá ìgbà tó ti fi sáré kí n mo wí fún ọ mo ní kó jẹun kó o wẹ̀ kó o wọnú yàrá lọ kó o lọ rí fara rẹ lélẹ̀ òun ṣe wìtìwìtì bí ọjà káàárọ̀ oníwọ̀nba o ìwọ̀nba o ìwọ̀nba o ẹ́ o fẹ́ dọ́dọ̀ oníbàárà rẹ so o sì ti wá dọ́dọ̀ oníbàárà rẹ báyìí àsọdọ̀ ọkùnrin ni wọ́n ń lọ ìwọ ọmọ yìí ó yẹ kí n mọ bu ọjẹ́ kí n mọ tú dàlẹ́ ni tí n bá wà pọ̀dọ̀ ọkùnrin lọ fẹ́ lọ ní ṣé wọ́n fún ọ láàyè kọ́ lọ bẹ̀ sọ wá rí báyìí ní ìsìn sí ọ̀sán àti nǹkan kan fún ọ. ẹ ẹ ṣe nǹkan kan amílẹ̀rí burúkú Kàsálí gba mo dé ṣọ́ọ̀bù rẹ̀ ni mo bá mú káyìlà ní ṣọ́ọ̀bù mo wá rí kọ́ ọ ohun ibẹ̀ ń lé wọn ó rẹ̀ mo bá rà wí kí n re wo nílé o ni mo jẹ́ kí n re ilé rẹ̀ mi mọ̀ wí sẹ́bi ni Kàsálí fẹ́ ṣe pẹ̀lú mi ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin kan yóò gbà mí lẹ̀ lọ́wọ́ Kàsálí. tí o ti wá rí báyìí ní ìsinyìí wọ ọmọ tí n bá ti ń fi ẹnu mi tí n bá ti ń fi bọ́ sọ̀rọ̀ máa gbọ́ tí n bá fi gé òbí fún ọmọ jẹ́ àmọ́ tí n bá bọ́ sọ̀rọ̀ máa gbọ́ kí ló dé tí n wóbi wọn tí ò ní gbọ́rọ̀ sí lẹ́nu torí Ọlọ́run. ẹ má bínú mọ́ mi. Kàsálí o ti kàgbákò tálálíbá ni ó dáa fún aláàárọ̀ nígbà o. àmín. bàbá rẹ̀ ó gbọ́ ilé tí ń ṣẹlẹ̀ yìí o bàbá rẹ ọgbọ́ o bàbá sì sọ fún nísìnyí ó tún jẹ́ kó máa bú mi torí ọlọ́run ọmọ yìí sọ fẹ́ pa mí ni torí ọlọ́run ẹ̀mí lí. ẹ mọ bínú èmi mi ìṣẹ̀bà mi ìgbàjọ́ lọ́wọ́ Kàsálímọ̀ mi ìgbàjọ́ lọ́wọ́ rẹ mọ́. à ń dúpẹ́ ara ẹni mo ti sọ fún ẹ pé kò yẹ máa dúpẹ́ lọ́wọ́ mi mọ́ àti pé ẹ̀mí ló gan-an ló fẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ mi. ó jẹ́ mọ́ dúpẹ́ bí ìbá sọ pé lọ pẹ́ lára mi níjọ́ náà lọ Kàsálí ìbá kọ́kọ́ fà mí lọ ní báwọn. ká máa dúpẹ́ fọlọ́run pé Kàsálí ò rí fa ẹ̀kọ́ ṣó ti yẹ kó rí fa ẹ̀kọ́ so mọ́mí àti dáàdì ńkọ́. àlàáfíà náà. everything ń lọ dáadáa bí. a dúpẹ́ a dúpẹ́. oh good good uh, mo drink yẹn náà mo drink yẹn. kúnlé àwọn yìí mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́. ṣé kò sí o. èè sí o. kí ni nǹkan náà. mo kàn fẹ́ béèrè wí ojú ẹ mi ì tí ì rírí nínú àbá ìkèsí lára ojú yìí mo máa ń rí mo á wí kí n béèrè wí ìgbà wo lọ́ọ́ dé àti wémi gan lọ́ọ́ àṣẹ. mo sọ fún ẹ tẹ́lẹ̀ ó ní ilé wa kan tó à ń nù lù ń bí lọ ní àwọn àgàtú kan bọ́ sórí ọ̀hún ṣe báṣabàṣá bó ṣe wù so ọ̀nkú mi tó wà ń lù bí wá pọ̀ ọ̀nkú mi tó wà lẹ́kọ̀ọ́ wọ́n á fi ọ̀rọ̀ yẹn tó wọn létí so ọ̀nkú mi tó dẹ̀ wà lẹ́kọ̀ọ́ bízì gan lọ́n ṣe ní kéèmí wá kí wọ́n á mọ́nítọ̀ everything bọ́ àti gbá gbogbo wọn dànù gbogbo wọn pátá láti gbá dànù kúrò lórí ilẹ̀ àdẹ̀dúpẹ́ fọlọ́run pé everything tó wà in order. <laughs> mi máa láwọn nǹkan tó wà important tí mo fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ibi tí parí nǹkan tí mo wá ṣe nù lóyún kí n padà síkò ni n padà síkò. ọ padà lọ sẹ́kọ̀ọ́. ah sure sure. tó sọ àmú mi lọ. <laughs> ṣé o fẹ́ lọ ni. o fẹ́ lọ. ẹ eh, tó bá fẹ́ lọ kò sí wàhálà màá mú ẹ lọ ẹ kéré gan màá mú ẹ lọ sẹ́kọ̀ọ́. ǹlẹ́ o arákùnrin ta ló kú o Emily ni ìyá wa. Emily ọmọ mi kà á sí nǹkan. àbí kan nínú àwọn oníbàárà rẹ̀ ní ọ̀ni. ẹ ìyá wa mi ń sọ oníbàárà Emily ọ̀rọ̀ mi ju ọ̀rọ̀ oníbàárà lọ ẹ wo ẹ̀bẹ́ ìrí ìmúra mi ni. <laughs> n ò wẹnu lẹ n ò wẹnu ọkọ ni má bínú wo bàbá ọkọ mi ń ah, bọ̀ ń bọ̀ pé wá. ẹ ṣeun ẹ ṣeun yàrá ìbọn sì ń pa ẹnu rẹ sì ń gbé. Ah, ah adójú ti ní lànà. tálẹ̀ wí ń béèrè. ẹ̀mílí mílì. ẹ̀mílí kan àkànjí kan àkànjí dọkọ ẹ̀mílí àkànjí dọkọ ẹ̀mílí ojú ti kẹ́ni mọ̀mọ́ ní o àkànjí dọkọ ẹ̀mílí. <laughs> ẹ̀mílí ẹ̀ bóun ni wọ́n ní mo béèrè ẹ̀yin mọ́ bínú sí mi ẹ ó ti tó bí ọjọ́ mẹ́ta tó yẹ kí n ti wá yín ẹ ṣùgbọ́n iṣẹ́ lọ́tún ló bí olórí alágbàro nílùú wa yìí ẹ ìwọ náà wò bí ọ̀rọ̀ iṣẹ́ ìwà ìṣe rí àgbàṣe bí àgbàṣe lọ́hùn ìwọ èyí tí mo fi wá wá yìí gan wo mo wáàyè mo wáàyè láti wá kí tiẹ̀ sọ wípé mo dé àyín ni. ìwọ àti ta ni àbẹ̀rí ẹ̀ burú ojú yìí mo dì bí mo bá là mo bá sì bọ́ lérí dúró ilé ga jù ọ lọ. mo mọ̀ pé ó yẹ kó o bínú ṣùgbọ́n ò ní bínú ni ẹ̀yin ìwọ òru bóyá òun wò pé bóyá torí adìyẹ tí mo gbé wá ẹ̀ bí n bá ń bọ̀ níjọ́ mi àgùntàn tẹ́yìn rẹ̀ gbagbá ní ìwà bí ẹ̀yin mo bínú ẹ̀ nílé ó sì gbà láyè kí n mú ẹ̀yin adìyẹ yìí wọlé náà. wọlé síbo ẹ mọ̀ gbà mí gbogbo ará àdúgbò àbẹ́rí ẹ̀ burú ó yá àti wọ́ àtàdìyẹ abirùn yọ ọmú dání à eléríibú adìyẹ lẹ́sẹ̀ kan sí ẹni tí mú bọ̀ ọtí parẹ́ bí so èmi àkànjí tí mò ń wẹ̀ lódò tí gbogbo ọmọge yọwọ́ ṣe tọ́ ní tèmi ni ó ṣe tèmi ni ó fẹ́ òun ni wọ́n wá ń sọ̀rọ̀ sí ló ń lanu rẹ ló ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí báwọn n sọ pé n ò ní lọ o jẹ́ kí n wá sọ kinní kan fún ọ aago èmi àkànjí òun ló dájú ìyẹrẹ gbẹ̀yìn. kàkà kẹ́kọ̀ọ́ bó jẹ́ sì sí o àwa fi ṣàwádà nu ni ọgbọ́n mi. ìka ta o kí mo jẹ́ àtàwọn ará ilé yìí wo eléri burúkú atókú mọ̀kọ́ àmọ̀nà ọ̀run mọ́lọ̀ bí bá ti àlọ́kọ ẹ̀ àkànjí eléri burúkú yọ̀dà bí àkísẹ́ ẹlẹ́gbin ni mẹ́mú sọkọ sákànjí ètò ẹ̀wọ̀n èèmọ̀ sàwáwù rẹ̀ ni èmi sákànjí ẹ ti ẹ̀dùn ọ̀nà sétorí mo ti à ń gbàjọ lọ́wọ́ ìyá àkànjí làkànjí ṣe kẹsẹ̀ rí burúkú rẹ̀ léra ń ábẹ́mi lé dàdàdàdàdàdà bó bá ti di parí oṣù báyìí gbogbo owó ìyá kanjú yìí bẹ lọ́wọ́ mi pátápátápátá ni mẹ́rẹ̀ kọ̀kọ̀ kí ìyá àwọn alájọ rẹ̀ síwájú kí ọba mi sọ sákànjì níbi yìí bá sí ń gbọ́ ọjọ́ kíjọ́ mo bá ti padà já sí àkànjì nílé ya iye rà é sùn. ẹ̀mí alájọ pretty baby iṣẹ́ lóògùn iṣẹ́ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí. a fi ṣàwádà lórí ọmọ orí èèyàn tí mo jẹ ní nínú ìlú wa yìí ah, ọgbà ẹ ìyá mi. akọ̀jì kí ló ṣe ló ṣe tó jẹ́ wá kọ́ ẹ lọ́wọ́ ìbàyìí. ẹ wo ọ̀dọ̀ Emily lèmi ti ń bọ̀. Emily kí ni ìwà tí ẹ dàpọ̀. ẹ ṣe òyà mi ńṣe mo gbé adìyẹ pé kí n fi pàrokò dáná fún tẹ bá rí kò sára tí ò fi wé bẹ́ẹ̀ bá rí bí adìyẹ ń ṣe rí ńṣe orí rẹ fẹ́ torí ẹran. rádàràdà ìwọ ọmọ sọ tó ń kó pópó báyìí yẹn tó bá dẹ̀ fẹ́ lọ sílé obìnrin pẹ̀lú sábàtà tó wọ̀ yìí wáṣọ dáadáa tó kó sí tó dàbà aṣọ ònú lẹ̀ ó bí wọn lè lóde fẹ́ gbà fún ẹ náà àkànjì sọ fún mi tó bá dẹ̀ fẹ́ dànù ṣé bá ń dànù yorùbá nìyẹn a máa ti lọ sọ fún yẹmi lé à ń bọ̀ à ń o yẹmi náà wọ́n máa gba àdìwá o wá ní òlọ́pọ̀ lọ bá gbẹ́dìyẹ tó tóbi bá gbé lọ fún un. ìyá mi kò sẹ́ni tó fẹ́yàwó fọmọ mọ́ o nbà má rọ wá nbà má buké wá n tí bá ti mú wá ó lè gbà mi fẹ́yàwó mọ́. bá fẹ́ dídì ló mọ̀ ẹ bó ṣe dàbí ah, eh, eh, ọmọ tí jẹ́ pé kò kí n ṣe ojú mi mọ́lẹ̀ làbá yìí ó máa ń fún mi náà wọ̀n tèmi nílùú ìní èmi ni wàá ránṣẹ́ ó wá ń fi èébú tààtà ó wá fi ránṣẹ́ sí èmi Emily wàá wá mọ èèyàn tí mo jẹ́ lábá yìí. mọ́mi èmi ni bá mi wá ọ̀fẹ́ rí mi sí. èmi ọmọ ọkàn ló ń fẹ́ rí ọ ni ó sì lówó ohun pé mi náà wà lórí ìjókòó ìwọ náà kúkú máa rí èèyàn tó jẹ ní tó wù ní í ṣe tí o sábà bẹ̀rẹ̀ tí mò bá sọ. mi gbàgbé o. dákun ṣàánú mi o ṣàánú mi wọ́n. dáná àbọ̀ ẹ káàbọ̀. ẹ ẹ jèrè. tó ẹ sìn ẹyin Emily. <clears throat> báàmì. Emily. báàmì. Emily ló pè ọ́. ẹ̀mẹ́ta. sọ̀rí wọn fẹ́ mọ yìí ṣẹlẹ̀ só ti yọ ọ̀ sọmọ yìí mo rè tọrọ nídìí igi mi rè tọrọ ẹni lọ́dọ̀ omi mi rè mérí balẹ̀ ọlọ́run ló fún mọ ìwọ yìí nìkan náà ni èèrí kọkùnrin wọ ọ̀rá lè rí ọ̀sà kiriboto ó ti á jẹ́ ọ̀rọ̀ kan ní sọ ọ̀rọ̀ kan ní sọ ó tún tó o. ẹ̀sìn gbogbo yẹ kúkú sọ sí mi torí tara mi náà ni àmọ́ láìpẹ́ láì jìnnà mi mọ̀ kọ́ alẹ́ ó rí ọkùnrin kan yémi àti rẹ jọ ń sọ̀rọ̀ àmọ́ mi ti fẹ́ mu áhàn yìí torí mi ti mọ̀ wá rẹ̀ dáadáa kò sí wí kí n wo wá rẹ̀ dáadáa kí n tó mọ álé kẹ́ á mọ̀ torí ènìyàn bá ń gbéyàwó bọ̀ àbá ni èèkà. Mm, ìwọ ọmọ yìí ṣé pé o sì lẹ́yìn tẹ́jọ́ ń wojú ara yín kọ̀rọ̀ lọ́ọ̀ sọ fẹ́mi àti bàbá rẹ látijọ́ àtijọ́ ń gbénu ilé inú rẹ mà dípò ẹ̀wọ̀ ọmọ yìí. ẹ mọ bínú. o ti wá dáa báyìí o ti dùn mí nínú o ah, ó finú rẹ soyún ó fẹ̀yìn rẹ gbọmọ ẹ gbà mí o ṣe é mọ́dẹ̀dẹ̀rin o ẹ wọ dandan ni o ẹni yéé ti kìtì ìrọ́kọ ọmọ rẹ o ẹni tí sàdúrà ọmọ nínú gbòòso oyún ọmọ yẹn bó bá jẹ́ abúké ńkọ́. èmi ti gbàgbọ́ ah. ọmọ tèmi ti lọ́kọ. abúké ah. eh. yóò ti pọn mẹrẹ ṣé ti pọn mí ìkun ni ọbẹ̀ rẹ̀. àmọ́ bá mi eh? ọmọkùnrin o ọmọ olúwa ní ìní o àmì ègbé nílùú wa o èkó ní ń gbé o. Eh? èkó ní ń gbé. orí mi ẹlẹ́dàá mi ó ṣe wo ọmọ mi ó rè èkó. ṣé ẹ ti gbọ́n lé? Ah. ó rẹ̀ yín ni bí ìbára rẹ̀ yín àwọn ọmọ sẹ́kọ̀ọ́ ajẹ́ tuntun ni sákàyè gbé kórì ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni olùgbé lẹ́kọ̀ọ́ gbogbo ojú ẹlẹgbẹ́ ọ̀sẹ̀ ní múrin débàdíà dérílẹ̀ ìdààmú mo mọ́sẹ̀ yẹn láti kí n dédé kẹ́tù yèrè ìwọ rẹ̀ mímí ni wàhálà sẹ́kọ̀ọ́ ní gbé ọmọ ìlú yìí ni àwọn léwu. ọmọlé ilé akirun. ọmọlé akirun ni ah, ilé akirun dáa ilé akirun sọ̀rọ̀ ìbálẹ̀ ilé akirun ìyókọ́kọ́ jẹ bábá bábá mi òun àti yẹn lọ rẹ ní àṣeyàrí àìlè àfihàn dà. ọ̀dà mi sọ sí wí. ṣé kìí ṣe pé ọmọ tẹ̀lé lọ. yé mọ tẹ̀lé lọ ni ṣé èyí àfọkọtẹ. irọ́ ń bá àfọwọ́ sí wọn bí bá ti mú ọ̀rẹ́ kó kó náà dìrò. bàbá rẹ ẹ àfibà mi lẹ. bàbá rẹ ló tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ ló gbé bọ̀ o kẹ̀kẹ́ lásán ẹ̀yọ́ ló gbé bọ̀ o. ọwọ́ bàbá tí ọwọ́ bàbá tí ẹ ti fẹ́ hmm. àjọ ń bẹ lẹ́kùn bàbá rẹ mú kọ́ bọ̀bọ̀ ẹ sàyànjú ọ̀rọ̀ hmm. ọ̀rẹ́ mi mo máa bọ̀ yọ̀ ọ́ sí pé láìpẹ́ láì jìnnà ìwọ náà dàrí èkó ó bàárẹ èkó lọ. Ah, inú mi mọ̀ dùn ọyọ̀ mi kú. Emily inú mi ló dùn jù ìyẹn wá jẹ́ pé apẹ́ kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́. sí ẹ̀ màdúrà tí mo gbà láìpẹ́ láì jìnnà irú ọkọ tọrọ ẹ̀ wá rí yìí káwa náà rí káwa náà rẹ̀ lọ sí ikọ̀ àbí kí ló ní mo sọ. Mm, mm. jọ má gbé yẹn wá ṣé wọ́n mọ̀ pé ibi títáyé ti yan rí kọ́ni kọ́ni lè ti yan ni. gbàgbé yín láàyè àtijọ́ ṣe fẹ́ gbọ́ láyé ìsìn ibi títí ayé ti yàn kẹ́hìndé gan yàn bẹ́ẹ̀ táwa náà bá rí ọ̀rẹ́ ọkọ tọrọ ẹ̀ wá fẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ kí ni. nǹkan tí mi kò fẹ́ ká ṣe ni pé jẹ́ ká máa gbàdúrà pé kọ́lọ́n pèsè ọkọ alálùbáríkà títí wá fún wa. ju gbogbo ẹ lọ ọ̀rẹ́ mi kọ́lọ́n yọ̀ǹda ọkọ gidi fẹ́mi náà bíi tiẹ̀. ṣe rí lẹ́sẹ̀ bá yọ ohun náà lẹ́sẹ̀ bá sunkún èmi lèmi sọ bẹ́ẹ̀ fún yín. ẹ dúró náà o lè o rò o lè ṣe gbé ọmọ kẹtẹ́bìtì ọba pè rà yóò sì fẹ́ yìí fẹ́ lẹ́yìn nígbà tó sọmọ pé o gbé kínní ti bí kóló rẹ o gbé sá o tún wá mú owó àjọ tèmi o tún fẹ́ gbé o tún fẹ́ o tún fẹ́ o tún fẹ́ gidi ọjẹ sọ yẹ kó rí bẹ́ẹ̀. Kasali hmm? Kasali Kasali Emi ló wá ṣe níbí. tí mo tún wá ṣe níbí eh. owó mi ti bẹ lọ́wọ́ rẹ nǹkan. lọ́wọ́ ta ni. èmi ò gbowó mi lọ́wọ́ rẹ. bí mímọ̀ gbà. ṣé tó fẹ́ sọnù tó tọrọ bá dọ̀rọ̀ owó kò sí tí ṣe fún yàn o kò sí tẹ̀mí ò lè ṣe fún yàn o ah, ah. sọ́dọ̀ mi yí ọ. Kasali kí ló ṣe. tẹ̀mí ò ṣe. èsì yọ̀ ṣe. tẹ̀mí ò ṣe. bí bá sọ pé lọ́pẹ́ kúnlé yóò wí ń ọ̀rọ̀ mọ́lẹ̀ irú ẹ̀ ọ̀kẹ́rẹ́ ọbí ti ọ̀bí lò bẹ́ẹ̀ bá ti rán lẹ́wọ̀n. Ah, ọ̀dà bẹ́ẹ̀ kúnlẹ̀ ni judiciary rẹ̀ torí kúnlẹ̀ sísè ọ̀láyà yóò padà sí ọ̀pá ni kúnlẹ̀ àbí ọmọ lákúnlẹ̀ alágbè nǹkan ọmọ àtọ̀hún níwà ọmọ tó gbé kinní hand about sórí tó lóun serun tí òrówó serun ọmọ òsì ọmọ wèrè. torí ntí tó bá mi tẹsẹ̀ bọ̀ yìí ilé òjò lórí ọjà ah, ah. ẹyẹ burúkú òkè gbére. ìrọ̀lẹ́ bí ọ̀dà. sórí àwọn eléyìí àwọn eléyìí wọ́n padà bọ̀ sókun. kásálí ẹ bí ọdá ọ lẹsẹ nǹkan bẹ́ẹ̀ ẹ kú kọjá ọ rí ẹyin dà tó máa bí yín re ẹyin ẹrìn lóru ẹ ti kú ẹ sí kò tó máa ṣe. sẹ́ẹ̀dì bí a ṣe ń sọ̀rọ̀ tí gbogbo òrombó yín ṣe létélété o àwọn tí ń fà yín lé lọ́wọ́ wọ́n mú báyìí wọ́n jà báyìí wọ́n mọ báǹsì rẹ̀ báyìí wọ́n mọ báǹsì rẹ̀ báyìí ẹ má fọ pátá yín o. a bá fọ nǹkan. don wash your pants. wèrè yóò ka pátá yín nìyẹn. wèrè yóò ka pátá yín. ọmọ ìjọ ọmọ ìjọ ẹ bá yẹ ẹ yẹ ìwọ ìwọ. ọmọ ìjọ ọmọ ìjọ kàkà ni ẹ bá yẹ rojú mọ́. ẹ sì yọ ṣe é lérí ibú. ẹmi ilé òwò àgbà gbogbo yẹn rojú mọ́ fi ṣé mi mo gbowó lọ́wọ́ ẹ̀. kẹlẹ ṣe kankan. ẹ dúró ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀rù mò ń bà mí Kasali ti ń lérí ẹ̀rù mò ń bà mí. Emily. ẹsìn ìkàsálí ẹsẹ. Emily má má sọ bẹ́ẹ̀ ó má parí ó tún kọlà. méjì ló sì tó pọ̀. gbà náà ń kọ kàsálí lásán lásán kàsálí ẹsìn kàsálí hmm. ẹsẹ súnmẹ́kà lásán lásán kèsì yẹ ẹsẹ. sọdọ lójú pé kò sí nǹkan tí ó ń sọ. kèsì kankan ẹ̀ lè ṣe nǹkan kan. ẹ̀yin ọ̀rẹ́ mi èmi ló dẹ̀ rún mọ́jú. dé sí mo wẹ̀gbẹ́ mi n ò rí. ọ̀rẹ́ mi fẹ́ jẹ́ dàrú máa wẹ̀ ìpọ̀dọ̀ máa jẹun kí kí n tó lọ ẹ̀kọ́ ló fẹ́ mu ẹ̀ẹ́dún náà ẹ̀mí lè tìjì. kò tí ì jí ẹ sáwọn ògbé máa ṣe wàhálà. kì í tí ì jí níwò yìí alásùnbọ̀rọ̀ jí ìwọ kékeré lọ́nà mo jẹ́ mo mọ ah! ojú mi kan láàárọ̀ yìí. rìbájí ọjọ́ ìlànà ògìá. sọ fi bí ògì bí ẹ̀kọ́ sẹ́yìn ni bẹ́ẹ̀ mú kọ́ ẹjọ́ ilẹ̀ àtàkà bẹ́ẹ̀ jàkàtọ̀ lẹ̀ ẹ mú gàrí bẹ́ẹ̀ mú gàrí ẹ jẹ̀kuru bẹ́ẹ̀ jẹ̀kuru bàbá ń bá rí ẹ wá fẹ́ jòkè lọ náà ní yín èbúlẹ̀ jẹ tẹ bá jẹ tẹ máa ń so pápápá káàkiri àdúgbò kí ló dé wọn fi sẹ́yìn ni ẹ wò èmi ò jẹ kọkàn kan sì mú wí kankan láàárọ̀ yìí o. ṣé wọn lọ ń sọ yìí o fẹ́ jẹ nílé mi ni àbí ọlọ́mú ń jẹ nù mí ṣé dandan ni ẹ mú jẹ kárí ó dà mí ìjẹ ká o ẹ̀kọ́ lè mú. ilé aláṣepọ̀ ń bẹ́ nu ilé. ee jẹ́ ee jòkìlẹ̀ ee jòkìlẹ̀ ee jòkìlẹ̀ ee jòkìlẹ̀ ojoojúmọ́ kọ́. Emily ẹ dòkèrè. ẹ gbà mí o yéé Emily rẹ lẹ bàbá mi ní. èmi eh, dẹ. ẹ máa bọ máa bọ. Hmm. àrò orí ń jí ìbọ̀dún mọ́ àbíyamọ ti mójú ọmọ àbíyamọ kọ̀ ó lóun ò bá rò lọ Emily ọ̀rẹ́ mi ó sì bá mi sọ pé kíákíá báyìí lọ lọ ọ̀rẹ́ mi ti lọ. bídèmí emily má ti lọ náà nù. orí mi ti lọ ó ti lọ. kàsálí àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́nu ni o mọ̀ pé ajé àná ló pọ̀ ọmọ yìí níjẹ. ọ̀dà nígbà tọrọ wa rí bá ọ̀rẹ́ kí là sẹ̀ sí. kò sí nǹkan tá a máa ṣe a máa lọ sí làwọn Emily a máa jẹ́ káwọn òbí ẹ̀ mọ̀ pé Kàsálí ló wà nínú ìgò tó ń jẹ́ jìn. a lọ sójú abẹ́ ń kù. ẹ ọ̀rẹ́ mi lọ. èmi ni mo wá ṣe ẹ kọ́ ló máa jẹ ká gbẹ̀kẹ̀lé àkíjà ṣòfò tèmi á dàbà yìí ọmọ yóò ti ro mi ròyìn fún lélẹ́rìí wí ọmọ ìyé èdìrún èdìgbà òun náà àti mọ́kàn mi balẹ̀ wí ah, áà mi ò mọ̀ wíyè o lọ́jọ́ náà lọ́hùn bí o bá ti délé ọkọ gbogbo yẹn bá fẹ́ lè ṣe kó mi. ìjọ ṣe ẹdùn náà ìgbà. Ah. ọlọ́run o. ẹ ká sàn o àmàlẹ́ ah, wíwọ̀ mọ́ o láàgbára ti ọlọ́run mo ò sílé mo lọ rajà ni nígbà tí mo dé ló wá sọ pé mi lẹ́kọ́ ah ikú yìí máa dùn mí o pípọ̀ fi ṣèkà fún mi ni ah ẹ̀mí lé ẹ̀mí sẹ́ kó máa lọ jẹ́jẹ́ tiẹ̀ nílùú wa yìí ni oníbàárà mi ọ̀wọ́n ah ẹ má rò mọ́ màá dẹ̀ padà wá kí ah bàbá àgbọ̀nà ẹ dákun bí a ẹ ṣàmọ̀ pé Emily oníbàárà mi ni bí a tẹ bá wọlé ẹ rí àwọn káàdì ẹrú kọ mi níbẹ̀ mo dájọ́ fún un. owó àjọ ńlẹ̀ ń béèrè yìí. mo ti fẹ́ gbà á sìn yìí o bí atara yìí bá balẹ̀ dáadáa máa wá gbà. owó yẹn lèmi náà fi ń rajà ni ẹjọ́ tó ìtọ́ lọ́run ẹjọ́. owó àjọ yẹn dá. ẹ àgbà yìí. nù mo wá gbà mo wá kí mo dẹ̀ tó fi owó yẹn dẹ̀ tó fẹ́ fi rán yín létí náà. ẹ àjọ ilẹ̀ yà wá. owó kí náà wá sí à. báwo yẹn ń dájọ sọ́wọ́ Emily yẹn á gbowó àjọ owó àjọ yẹn á gbà yìí. rárá o ìyá wa wọn kí ni o. ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó àjọ náà ní wí mo owó àjọ lẹ̀ á gbà. ẹ mo dá oko owó àjọ bọ̀ bí ní fẹ́ wá gbà ń sìn. ẹ ṣeun. ẹ wá kí mi ẹ ṣeun ẹ ṣeun ah mo jórí ẹkú mo jórí ẹja ah kí n tó rí ọmọ ibi ẹ eh, bàbá láwọn owó ni ọmọ mi lẹ́yìn ọlọ́run wá sí ayé mi bí ayé àbòkí àbòkí fàárọ̀ pẹran ó fọ̀sán yán wọ́n afalẹ̀ kiri ẹ̀ síbẹ̀síbẹ̀ pàbọ̀ gbogbo rẹ̀ já sí. ẹ yára àmọ́ bí Emily ṣe ń dájọ́ rẹ o àbí látijọ́ yìí ṣe ń gbàjẹ́ lọ́dọ̀ ẹ̀ àbọ̀rí kéèmí àti ìyá rẹ̀ tẹ̀lé yárí àmọ́ bí ṣe ń àti wo inú ilé bóyá àti ẹ̀wò náà àmọ́ bí ó kòwé àkèkòwé á gbàyà ń kó ọ̀ràn ẹrù rẹ kú ká má ti máa wò ká má máa sunkún àti kò kó ẹ kèsì pé pínlẹ̀ kèsì pínlẹ̀ bẹ́ẹ̀ o. ìyàwó ẹ má sunkún mọ́ ọ náà dùn yín nínú ẹ má sunkún mọ́ bàdẹ tún padà kí n ó dàbọ̀ ẹ má sunkún mọ́ o. èmi ní ìjọ lójú ẹ sọrí ẹkún yọ sùn yìí ọ nílé jòkó sí ọ lè jòkó sínú yàrá ni torí bàbá jòkó sí yìí ìyín ẹ̀ ní gbèrò bí nǹkan bá sì ṣẹlẹ̀ báyìí ìyàn yìí máa kí ni eréṣì mẹ́ta ni ìyàn yóò ṣe yẹ̀yẹ́ ìhà ìyàn yóò kẹ́dùn ìhà ìyàn yóò wá fowó bẹ́nu ẹ ti rí ìyàn ní ìhà sotiyọ sọ́ọ̀rì yìí wá béèrè owó àjọ yìí èè fẹ́ sọ̀rọ̀ ni bí o bá fẹ́ sọ tinú mi jáde èè wù sí wi adùn èè kárí bó ṣe ṣẹlẹ̀ sí mi náà ni èè ṣẹlẹ̀ jọ kí tó dé ọmọ rẹ ti jáṣẹ àmọ́ mi kankan nínú ayé ṣé pé ẹni ilé náà lè ti ẹni tó ń bẹ̀bọ̀ àjẹun ilé ayé ilé asán ó lè ṣe bẹ́ẹ̀ ó kú This life is very short. ńlẹ́ ìyá mi bàbá mi ẹ pẹ̀lú ẹ ti kó àtẹ̀mọ́ra yìí náà ọlọ́run kúkú sànù ẹ pẹ̀lú bó wà ní ṣáà tún ṣe yé mú. a ní ká wá rí yín fọ́rọ̀ kan ni. Hmm, ìyá mi ikú ẹ̀mí ni ó kì í ṣe lásán. ọ̀rọ̀ màmí ò sọ́bí lásán. torí níjọ́ kìnínní àná tí kásálí tó wá ká wa mọ́lẹ̀ àwọn bídèmí tó ń lérí fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́ tó ní ẹ̀jẹ̀ máa ṣàn òun máa ṣe mẹ́wàá òun máa ṣogún fún bá mi kò sí nǹkan tí Kàsálí ò sọ lọ́dọ̀ náà. Kàsálí yóò ń bùkún àlàfẹ́ kọ́ jẹ́ Kàsálí níjẹ́ bàtà. bẹ́ẹ̀ni. ó sọ lẹ́nu jáde àbẹ́ ẹ̀gbọ́ wíwọ́n fẹ̀rẹ̀fẹ̀rẹ̀. tó bá yẹ pé bídèmí gan wà lẹ́yìn ó máa jẹ́rìí sí i tó ń lérí fùrùkọ́kọ́ fùrùkọ́kọ́. Kàsálí ló pa ọmọ ló pa Emily mọ́ mi lọ́wọ́ Emily tí wọ́n ń fà mo ti gbọ́ ẹ jèrè. Emily kàṣà níwọ̀n èèfẹ́ ọmọ kèrè ọmọ fẹ́ ló pẹ́ mi lé n kì í sí wàhálà. ee òkèrè sí ọmọ wòyíra wòyíra ọkọ ọmọ bá ẹrúkẹrú ẹrúkẹrú àbí lálálẹ́nu ẹ bá wọ́n. kàṣà nílò ń bí òun òun ìbá rí ẹ̀mí lífẹ̀ òun èèpá èèfẹ́ ọ èèfẹ́ ọ náà làwọn apàní sí ẹ̀hàn kó ó ti tàn níjọ fẹ́ lò ló ti yọ ẹ máa lọ. ẹ máa lọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ mo dúpẹ́ o. ìyá jẹ mí o. Ah! ìyá jẹ mí o. Kàsálí eníbàtà. abẹ́mi ìjà tètè lọ ìlú kábíyèsí láàfin kí Kàsálí ọmọ bàá sá lọ. ọmọ nù ọtí afẹ́ máa dánú bí mi báyìí inú yóò yẹ kí n máa sún sọ́jọ́ wájú ọ̀sìn dánú mi báyìí kí rẹ egusi kí kábíyèsí má sẹmi ni kí kábíyèsí kí n má bínú kí n má wọnú òwe fún mi lọmọ mi ni kí n ṣe lè bá kábíyèsí mi àbí kọ́ wọ́n yẹn bá ń rọmọ mi kí n á lè bá kábíyèsí lóye wọ́n fi mi àti kàṣà nílẹ̀ nílẹ̀ náà ni yíyẹ sọmọ mi nínú ìlú yamẹ yóò jẹ́ bí Emily nìkan náà ni òun náà lè wọ ẹmu kaba sùn òun náà ló tún wọ èéfẹ lórí wọ ẹfẹ ni lẹ́yìn àpò mọmọ mi lọ́wọ́ kí n á lè dọ kábíyèsí ẹ jèrè o kábíyèsí o ká máa pọ ọmọ mi èyí má bínú ẹ fi lẹ. ọmọ mi ṣe bẹ́ẹ̀ lọ. ọmọ mi ṣe bẹ́ẹ̀ lọ. àdùn ní kò bẹ́ẹ̀. bá ti fọ́ ó di dandan kó ríre adùn nígbẹ̀yìn òwúrọ̀. Bàbá gómìnà, èmi ló dà pẹ̀lú àdá lọ́wọ́. Ilé Kasali. ni lọ. Kàsálì. Kàsálì ẹlẹ́rìí burúkú yóò pa mí lọ́mọ. Ìyé èrè wúrẹ́ pa ìyé ìragùn tán pa. Ìyó ajọ́ màmí ẹyọ kan ṣoṣo yóò bí láyé ni wọ́n lóore pa lẹ́rìí wá ẹ̀fẹ́ ni ẹ̀fẹ́ ni ẹdún díẹ̀ bí ọlẹ́rẹ̀ ṣé dandan lẹ́mú fẹ́ ni ni. gbogbo nǹkan tẹ̀ ń dàpọ̀ kò yé mi kí ni nǹkan tẹ̀ ń sọ gangan. kèlè yọ ayé ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹni ẹ̀mí ọ̀dọ́ mi dúró sí kan. ẹ ẹ bàbá kò wá rí bẹ́ẹ̀ okun òru káwa rù tí nǹkan bá ti ẹ̀ ṣẹlẹ̀ èwo lẹ má dáadáa ah, ẹ má pààyàn. àbílẹ̀ ní burúkú ni ẹni dúró ẹ̀mí ni wọn náà ń bẹ̀bẹ̀. ẹ ti ń dàdà sí mi jù kó ń tèmi. àbílẹ̀ ní burúkú ni ẹni sẹ́yìn ọ̀ndẹ́kọ̀ àbí ayé ìrísí ẹni pẹ̀lẹ́ ní kúkú kẹta ọ̀rọ̀ àlálẹ́ fà èyí wàá sọ ayé ìṣẹ̀lẹ̀ ayé rẹ bàjẹ́ lọ. kásà kásàlí kásàlí wà láti ṣẹlẹ̀ o àwọn tẹ̀ tó ti da wo ìjókòó dáadáa ààrẹ tó ṣe àwọn tẹ̀ tilẹ̀ kàn mọ̀ jẹun máa jẹ kó ṣe kiri gbogbo kúrò ní sọ̀bọ̀dé lásán yìí. àwọn ta ni ń jẹ lásán bá bóyá kúrò ní. kọ́ bá Emily bá Emily tí ń bọ̀ ọ́ ń gbé dání oníwò méjìlá o. nílò òde ẹran ni ọ̀rọ̀ bí ẹ̀rọ yọ kúrò ẹlọ́sọ̀dọ̀ ẹlọ́sọ̀ kúrò dúró ó fi nínú omi dání oníwò mi jẹ fún ọ̀sọ̀kọ̀ olówó gbígbẹ̀ náírà ìlú ọ̀rọ̀ àṣà ìlà yóò sàmì kí ni mo ṣe fún. o ṣe òdìdí aráàlú wọn apanupọ̀nù ẹ̀ sọ́kọ́ ìwọ rẹ̀ pa Emily o. ó lé mi lè mi pa bó ló ṣe mọ̀ pé mi pa àbí sẹ́ wọ́n ń rò ó. ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ìwọ rẹ̀ pọ̀. àwọn aráàlú yìí ṣeré ni. ọlọ́sọ̀bọ̀ kọ́ òpin òpá. ẹ̀rọ kan mọ̀ lọ wá bí ṣé àbí kàn tó lọ. Elédùà máa jẹ́ fọjọ́ ògbó ṣọ̀fọ̀ láyé. Èsì yóò mú ẹlẹ́sẹ̀, ó lé pàdé, ó o! Kàsálí o! Kàsálí! Kasali. Ah. Ah. Mo mọ̀ dára Kasali ti sá lọ. Àbí ẹ̀sẹ̀ Kasali ní jẹ ìwà àti búrẹ́dì yìí. Ah. Ọ̀sá lọ. Ẹ̀dùn náà. Eléyìí burúkú àdìyàn yóò pàdé ní àwísí o. Adéyẹ̀ mọ̀ ní gèmọ̀ ní gèrè láyé yìí o. Ẹ ó ti yá dáa. Sẹ́wọ̀n lọ́jà yìí kù. Ayé rẹ̀ ayé rẹ̀ ní gbó bọ́bọ̀ padà ní kèmí rí iye jẹ láyé ẹ jẹ ń kú iye dùn àmọ́ ó ti ẹ̀ dábàá yìí o ìwọ ilé wa ẹni sẹ́sì kàtàlẹ́ o àìmọ̀ wí bí ajá bá lo ogún ọdún láyé ẹ̀rọ ògún ni ẹran yìí ọkà bá mẹ́nu sọ ẹnu ọkà ní ẹ̀yà kú sí èmi lòún bá wọn ọkù lónìí ẹnu ẹ̀yẹ ẹgbẹ́jẹ́ ẹlọ́fọ̀fọ́ aláìníṣẹ́ rẹ̀ wọn ọlọ́run ọ̀sẹ̀ òkú di méjì o àdìó tẹ̀lé kàṣálí ẹ̀jẹ̀ kọ́sẹ̀ rìn ẹ̀jẹ̀ kọ́sẹ̀ ayé ẹ̀ bàjẹ́ lónìí ń padà wà ilé ilé àdìo ya àdìo ọ̀pọ̀ ọ̀run ọ̀run ayé ẹ bàjẹ́ lónìí. yes baby. kí ló ṣẹlẹ̀ <laughs> i've been calling you kí ló dé ní ọ̀jẹ̀ rẹ bá sọ̀rọ̀. anyway mo busy nítorí ẹ ní àwọn oh. ó pé mo love i know you love me and i also love you too but i don't just understand you these days. Oh. Yeah? Oh. <laughs> má bínú má bínú sí mi má bínú sí mi. this is not what you promised me. Mm, okay give me a kiss. Mm -hmm. I'm not yours tonight. Tolu. Wo má dá olùyàrá ẹ ex mi ni mo ò jẹ mi ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Your ex? Yes. Oh. Tolu. You know, come talk to me. Ah, kí ni fẹ́ máa bá a Mi no baby. I'm okay, just talk to me please. Ah, nítorí ẹ ni o. Please kí ló ń ṣe ń bí báyìí. kí ni ìwọ gan ṣe ń bí báyìí. kí lèmi gan ṣe ń bí báyìí. gbogbo nǹkan tó ń sọ mẹ́rin mò ń gbọ́ pé èmi ex ẹ kíní kan yíyan yíyan. <laughs> so láàrin three months tí mo fi travel lọ sí ìlú adé o ti bẹ̀rẹ̀ sí í ṣèrànú káàkiri àbí. ó funny gan so ìwọ travel lọ sí ìlú ẹ for over three months o wá expect pé kí n má move on pẹ̀lú life mi ó funny. oh now I see the reason why tí mo ṣe wá ẹ lọ lẹ́lẹ́mẹ́ta tó ń sọ fún mi pé òsínlé òsínlé ìranù tó ń ṣe káàkiri lélẹ́yàbí I'm using this opportunity to tell you that it's over between us. Tolu. That's Jamalo, Jamalo. Jamalo. Tolu. What's going on here? Tolu, shut up, phone up here. Guy, take it easy now. What's going on? Can't you hear this girl? Free this girl. Hey, hey, Mr. Ma. Hey, Ma Boko Misoro. Ah, what's so sọ it's over between us. Ah, kilo tufe. Mr. Ma, shut up. What's over between you guys? You must be mad. Yeah. You must be mad ṣé mo ń bá ẹ sọ̀rọ̀ ni I should go to hell you are crazy then you are going nowhere You nọ́ọ̀sẹ̀sì wọn lélẹ̀ ó ṣí eré ni ó ṣí eré ni ayé ẹ máa bàjẹ́ ni bó ṣe wà ayé ẹ máa bàjẹ́ ni. ṣòro o ní láti gbàgbé ọ̀rọ̀ wọn tó ní ẹni o. from day one mo ti sọ fún ẹ pé ọmọ yìí ò lè jèrè ẹ tó wáyé pé mo travel out of the country tí mo á ní mind pé mo níyàwó sí nàìjíríà ń bíbà ni mo fẹ́ dé wá bá bó ṣe máa ṣe fún mi lélẹ́yìn náà mo kàn lọ fún sílùú wa fún just three months three months kí tó dé ó ti tẹ̀lé ọkùnrin inú lọ. <laughs> three months ni wọ́n ń sọ one week ọmọ ti gbàgbé ẹ̀ ṣé obìnrin náà kọ́ láàrin sí ní ìta báyìí ọmọ yẹn ń ṣòro ọmọ tó lè máa pọ́nlé náà ṣùgbọ́n ló ń gbé sórí tó gbé sórí wyclef ó bí wo yá àgbàgbé ọ̀rọ̀ Tolú for now ká mú some other things láti ṣe. ó dùn mí kan pé òsín bẹ́ẹ̀ lọ́jọ́ tá à ń wí ìtọ́ àìpò wà ń bẹ̀ tó bá yẹ bí ọmọ ìṣe yẹ̀yẹ́ ni oh my god wọ́gán ojú àgbà ẹ̀ ti fún mi. ó fi ẹ pa ó gbàgbé yẹn for now Tolú ń sin ti wà níbi tó wà ń sin ó ti ń jayé ẹ̀ ó ti ń ṣe fàájì ẹ̀ ó wà ń bẹ̀ ń ronú agbómi síwájú àníkó mú òòlò olóòmù ṣọkọ tún fẹ́ sí syrup. ẹ̀mí alájọ́. nírọ̀lẹ́ o. ẹ ẹ ṣé wọn kẹ. mo ń kọjá ń sìn ni mo wá rí tí ẹ park sí ìbàyí bí tẹ wà yìí bíbà risk kan. ok ẹ ṣe. ẹ kò ṣe pé nǹkan ṣe but mechanic mi ti ń bọ̀ tẹwà yóò dáa ṣé mo lè bá yín wò no ẹ má wọnú mọ́tò. mi ò wọnú mọ́tò yín mi ò gba mọ́tò lọ́wọ́ yín mo kàn fẹ́ bá yín check nǹkan tó ń ṣe ni. ok ṣé ìtàlẹ̀ ti fẹ́ ṣe nǹkan. kò sí wàhálà kò sí wàhálà. ṣèbí kì í máa check. náà àǹtí ó yá ẹ start ẹ o. mi ilé a ní kò start kò múná wá rárá. a ní ẹ start ẹ wò ná. irọ́ ẹ má ṣe mechanic tí ń bọ̀ ìyẹn má wọrí ẹṣẹ ìyẹn kò dúró. ẹ̀yin kan pàápàá látẹ̀kọ́ tí ti dúró dé yìí ẹ tẹ̀ pick call. ẹ má bínú ẹ má bínú ẹ kó tó mọ̀rọ̀ àwọn kọ́tọ́ àwa yìí wọ́n ti máa ń wù wá. ẹ fún wọn lówó kan máa lọ sí. Ah. ok thank you so much o akẹ́kọ̀ọ́ bó ṣe to dey to start ẹ bá fi start ẹ bá fi start ẹ wò lọ. a ní kò múná wa rárá. Ah, ah. ẹ jẹ́ check ẹ̀ automatic fuel pump ẹ ti blow. fuel pump. ó ti blow tó mo rí yìí. kí la wá fẹ́ ṣe báyìí. ẹ ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé máa ní láti tó ẹ. kí ẹ lẹ́ẹ̀ máa tó mọ́tò mi. ẹ ní ọ̀sán pé kò start kò start bó ṣe wáyé kò lè start. kó sí nǹkan tó ṣe é kí ẹ fẹ́ tó ẹ fún. máa ní láti tó ẹ and ibi tẹ wà yóò dangerous gan. ókè tá a bá la fẹ́ tó ẹ̀ ṣe ló lọ́ fẹ́ fi tó ẹ̀ kúrò níbí báyìí. ah out of fifteen thousand. Ah, kí ló dé kí ló dé fifteen thousand naira ní mọ́tò tí o sí kankan tó ṣe. madam ọmọ àwọn mọ́tò ṣáàjì ni ah. ẹ ti mọ ọ̀rọ̀ àwọn alábí yìí ara wọn bá ṣe ń bá wọn dì. èmi ò ní o mi ní rówó yẹn o. Ah. fifteen thousand pọ̀ ju. mi ní rówó yẹn o cos mi plan fún mi ní ju eight thousand naira lọ bí ṣe wà ń bí gbogbo owó tó wà lọ́wọ́ mi ní eight thousand dẹ̀ mo lè fún yín nù ẹ̀. eight thousand. kí o kò sí problem màá pe oúnjẹ bẹ́ẹ̀ kò mí sìn. kò sí wàhálà. ẹ bẹ̀rẹ̀ máa ṣẹ̀jẹ̀ sákàǹtì mi. ẹ̀yẹn ṣe náà ètò ìwà bẹ̀rẹ̀ máa kúrò níbí báyìí máa try láti get uber tó máa gbé mi but ṣàlè rí uber ní. má worry títí ò jìnnà sí ibà tẹ́ẹ̀bà máa lè mú yín débẹ̀. ẹ ẹ ẹ gba ọyà ẹ máa bọ̀ ah, má jẹ́ kẹ́rù bá yín mo ti wo nọ́mbà wọn. nípa ọ̀sán wọ́n ti lè àṣìṣe olówó bọ́tà búrẹ́dì mi o ètò ọ̀sán eh, olóòṣè o. Eh, eh alẹ́ ti dùn. lólórí lólórí àyìndé mi wáásù lólórí àti dúpẹ́ àyìndé mi kọ́lítì àti dúpẹ́ àti dúpẹ́ àyìnlá mi kàn mí tì àti dúpẹ́. Mm-hmm. ẹ mọ̀ kọ́bọ̀ ẹ káàbọ̀. hello how are you. i I'm fine. I'm fine. bẹ́ẹ̀ni. is anybody looking for me. Eh? ṣe ṣáwọn ok. mo we're fine yes ma. so thank you hope you like the environment. yeah yeah yeah it's very nice. thank you. you're welcome. Careful, have a good Sorry. ìrora tó ti rí apọn mi bọ̀rẹ́ báyìí nínú ilé wa yìí náà kẹsàn-án kó jẹ́sàn-án tó mi ń ta o. see you like this place. Oh yeah, you've got a beautiful arm. <laughs> Thank you. Mm. My love. Baby boy. Yeah. Eh, ó ní kankan tí n fẹ́ bá ẹ sọ mi ì dẹ̀ nífẹ̀ kó bí ẹ nínú. kò sí ṣé ó le tó bẹ́ẹ̀ ni. bó ṣe wá sí mi lọ́kàn ni mi ṣe ní pé kí n ṣàlàyé fún ẹ. ó dáa sọ sọ. ṣé mo pé látìgbà tí àwọn parents mi ti kú èmi púpọ̀ àti bàbá tó wà lẹ́nu géètì yẹn lájọ wà níbí báyìí. yeah yeah yeah. so. mo wá rò pé bóyá lẹ́yìn registry wa if it's possible for you to move in with me. kájọ wà ń bíbá yìí ká lè jọ máa mójútó nǹkan tó wà níbí báyìí. kájọ wà ń bíbá yìí ká lè jọ máa mójútó nǹkan tiẹ̀ tó wà ń bíbá yìí. mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé nǹkan mi nǹkan ẹ̀ ni mi try láti jẹ́ kí inú bí ẹ o mi dẹ̀ fẹ́ kó feel bad but tó bá fi pé kò wá òkè láti move in pẹ̀lú mi fine o lè get apartment màá ti bíbá yìí pa màá dẹ̀ move in pẹ̀lú ẹ àjọ máa gbé. possible ọkùnrin ni mí èmi ló yẹ kí n cater for the family kò ń ṣe obìnrin tí n bá kó ẹrù mi tí mo kó lọlé ẹ mo dìgbẹ́ ò dání nìyẹn náà kọ́lọ́run dẹ̀ máa ṣe wá lẹ́rù obìnrin ni. òkunlé ẹ orẹsẹ wèrè ò bú onítọ́lójú òfò ló fẹ́ bù àmọ́ orúfọ ọmọ olówó ni so kí wàá ní big deal ń bẹ ó ní òun gbé ní room and parlour kó kúrò ń kó wàá máa gbé ní mansion kò sí big deal ń bẹ náà báyìí pé mi ni mo rí irú opportunity bẹ́ẹ̀ máa grab ẹ̀ straight up ni kò ní ìdí pé mo ṣẹ̀ṣẹ̀ ń ronú sí àbí mo ń gbé yẹ̀ wò. wo mi ò tilẹ̀ aṣọ ẹ̀yìn sọ pé màá kọ́ ẹ̀rọ lọ́bẹ̀ màá ṣì máa ronú. Ah, hello mo ti ń pè ẹ́ látẹ̀kan náà ẹ tó bá wà lẹ́nu ọ̀nà yín o ní kó má pick call i'm waiting for you. Hello. What's up, Daddy? Baby. Mm, I'm fine. I'm fine wá tiẹ̀ pick call. má bínú jàre mo drive lọ́wọ́ ń gbà yẹn. ẹ bọ́ yóò ní kó má pick call please. pẹ̀lẹ́ mm, so how was the meeting. in fact she really impressed me gan lẹ́nu really. oh sincerely speaking. and again ó dáa kéèyàn máa dá mo ṣe dárúkọ ẹ fún chief báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló bá mi ṣe gbogbo kinní ẹ lọ́wọ́ kan àánú ọlọ́run lórí yẹn àti pé o ò tí ì mọ chief by the time tẹ́ bá máa mọra yín dáadáa wàá enjoy wọn mọ he's a very good man. he is a very good man he is he's a very good man i try to ah in fact you expect. o ò fi wo sórí yẹn sílẹ̀ wá lọ freshen up kó wá jẹun. má ọ̀rẹ́ tàwa ti dé dá ìwà rí nǹkan tí mo sì. Mår du upp? Vadå, vadå, vem är det? Ẹ kú jókòó sà. Bóde ìyàwó. Ẹ kú jókòó jíjẹ. Ah, aya mi. Sá. Ṣé ẹ̀ ń jẹ oúnjẹ náà sà? Kódà, lọ́nà sẹ́kìtì ló ti wá ní òun fún yẹn o. <laughs> kí ló dé tẹ̀yìn ò join olórí ẹbí ní dining. ebi ò pa mí ni. kí ló dé ṣé ń bá wa jà ni. báyìí jà nínú ilé mi ebi ò pa mí ni bí mo ṣe wà ikùn mi yó omi gan mi ò lè mú. <laughs> ok. sọ́ọ̀mù ọbẹ̀ kó tó jẹun ebi ọ̀pá ni mùnírù ọjà ń dùn kán lọ. ó lè jà lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti jẹ bẹ́ẹ̀ méje kó tó di pọ́pọ́ làbúlé. ó kúkú hàn lára wọn. <laughs> ọkọ ẹ̀ ń kọ́. ó hàn nílé. ah ìjọba mi pè jáde òun lórí. ó máa yọjú sí ó yẹ kó nǹkan ti jáde mi mọ nǹkan tó ṣe tí ò tí wà ó máa yọjú sí yín sí. ẹ jẹ́ kí n pè wá. ó ṣe lọ. lámùnú yóò. Ah, bóò ni kúndé. ọmọ olóríire ọ̀fà báwo lérò bóò ni àkàsàn adékúnlé dékúnlé. kí ló wáá dé tán ní kẹjọun tẹ́lẹ̀ jẹun ẹ mú kankan kí ló ṣẹlẹ̀. Ah, ebi ò pa mí ni ká tó dé ibà àti jẹun ká ti pa tó ń jẹ tì nǹkan tí mo bá yẹ sọ ní orí fóònù kan ṣó gbàgbé. Ah, èmi náà ti múra yín lẹ̀ Bíkúnlé Bíkúnlé ah, ah. ó tiẹ̀ ti pé ah, o ṣe o Adékúnlé orí àákùnkè o ò ní wàṣọ ọ̀tá o wà ní ṣẹlẹ́yà ṣé orí gbogbo ọtọ́ bá yọ̀ ọ̀fọ̀ ẹ báyìí wọn ní gbé ẹ lọ́mọ lọ kò jọ mí lójú kó jọ mí lójú. tọpẹ kò tọpẹ ẹ̀tọ́ yín náà ni. Hmm. Adékúnlé. bàbá. àmàlẹ́ wọ́ọ̀tì o ojú ò tí ọ ọ̀rọ̀ wà tẹ́mi náà fẹ́ bọ́ sọ o rí pé òjò kọ́rọ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì kan tọrọ tó kárí ayé báyìí agbami òjò burúkú kan báyìí ilé páànù ilé tó àfi bí ìwọ̀jẹ́ pé wa gangan lọ́lọ́run náà sí ọ̀ka ìlàjì ṣèbí wọ́n mọ̀ ọ̀kánàjì paanu lé ó sì kápò mbẹ ìjọba mi yí ọ tí máa fẹ́ sọ ni pé bó sì wá pé àwọn wá bí owó kan tó ṣe gíríkì kan ìjọba mi yí ọ tá a fi lè ra paanu torí tí irú òjò ń bá tọrọ lẹ́ẹ̀kan sí agbami odò lẹ́ẹ̀bà mi omi ò ti gbé lọ ìjọba mi yí ọ máa fẹ́ kó kó bá ń ṣèyún ọ̀ka lè láì. ẹ bá ti sọ fún mi tẹ́lẹ̀ ẹ bá ti sọ fún mi tẹ́lẹ̀ ẹ máa ní láti fún mi ní ọ̀sẹ̀ méjì nìyẹn. ẹ tó ẹ tó wá kó gbé wọ ọmọ kó ọlọ́mọ lọ ẹ máa gbọ́ ṣe bó kàn ló kó fún mọ̀nẹ́rù yìí. ẹ a ti jọ sàn yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní sà. ọgbà yóò fún mi ní bọ́dọ̀ ẹbẹ ẹbẹ ẹbẹ lórí ẹbí ni mi lọ́dọ̀ kí la fi ń sàgbà mẹ́ta tó pa lórí kí la fi ń yàn àgbà jẹ kí la fi ń yan ọmọdé jẹ bí ọbí ọbí ọ̀sàgbà ọgbà tó wọ mọ̀nẹ́rù ló kó fún mi yóò sì padà wá gba tiẹ̀ òun sì já barapá jè mí lọ òun lè rìn. ẹ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kí ni wọ̀ngàn bá wọn sọ wọn sọ fún yàn pé kí wọ́n má tẹ̀ tí wọ́n máa tó tẹ́ bá wọ́n dẹ̀ tí wọ́n á ń tẹ́ ṣe fígbà tó dé ń ṣe lẹ̀ ń jókèlè ẹ̀bà tẹ́ ń jù sókè nígbà tẹ́ ń play basketball ṣé ẹ pé bí o pa mí ni ebi pa mí jù yín lọ ṣùgbọ́n nǹkan tó jẹ mí lógún mo kọ́kọ́ béèrè fún oúnjẹ tó jẹ yín lógún òun lẹ́yìn béèrè fún un. ẹnu mi gbà á láti sọ pé yọba ìyá rẹ lẹ́ẹ̀mẹjọ torí olórí ẹbí ni mí ìjọba mi yọ ìyàwó mi sì ní ìyá rẹ jẹ yọba ìyá rẹ lẹ́ẹ̀mẹjọ èmi lọ bá sọ̀rọ̀ báwọn bàbá ẹ tèkè yìí. dúró dúró fẹ́ màtí wọlé fẹ́ màtí wọlé. sọ fẹ́ nà mí ni. mi ò ní náà yìí o ẹ ti fẹ́ kọjá yẹ tó o bá ti ẹ̀nà mi ọ̀nà mọ́lù <laughs> ọ̀nà mọ́lù mọ́tọ́. àjọyẹ̀rí tọ́nà àná gbé mi. àtẹ̀tí mi sọ̀rọ̀ ẹ̀ máa dá oko lórí ẹbí olórí ẹbí olórí ẹbí kí ló yẹ iṣẹ́ ìtọ́sọ olórí ẹbí gan ni. sórí ọ̀rọ̀ burúkú tó ń bá mi sọ sàríyù ìyá rẹ kò tó bẹ́ẹ̀ láti bá mi sọ ẹ. ẹ wo ẹ wo èmi lọ sábúlé o gbogbo ẹgbẹ́ tí mo bá yín ròyìn mi ò ní táìmù ṣé ti gbọ́ mo lọ sábúlé tó bá yá yín kẹ tẹ̀lé mi ọ̀ ẹ bá mi lọ. ṣé wàá ní jẹ́ sí i. mo ti yó mo ti yó jù ọ́ ṣé o. mo nílùú. Moniru sábà pé àwọn mọ́tò bẹ lọ́wọ́ rẹ Moniru mẹ mọ mọ àgbà ọ ìfilẹ filẹ ṣe wọ́n ṣe sùúrù jẹ́ o filẹ sori kò ṣe níwèrè bẹ́ẹ̀ náà lèmi náà láàárọ̀ mọ́ filẹ. baba ẹ ọ àbẹ àbẹ. ẹ kílẹ̀ máa aṣáálẹ̀ wá sílé wa kí ẹ máa mú nǹkan kí ẹ máa jẹ nǹkan kan kí ẹ máa mú kí ẹ máa jẹ báyìí. àwa òkè á ti jẹun ká tó wá síbí bá a kọ̀ wípé kò ní daka kọjá wájú ilé ọba ká má wọlé kọ́ba la ṣe ní ká wọlé kí yín. Ah, ah, wọ́n ní kó lọ gbé wáìnì ẹlẹ́ẹ̀jẹun ṣé wáìnì jó ń jẹ ni ẹ wo ẹ ló ti ń jàre. <laughs> bàtà pé àkókò ti wá kí àti wá wá wá ẹ yọ̀dí àwọn náà ṣe kí ni ayájọ́ kò sínú ilé wa. ọ̀ọ́n ah, ṣé fẹ́ máa bà mí jẹ́ níwájú bú mi ni. ẹ ṣàmọ́rú iṣẹ́ tí mò ń ṣe ẹ mọ̀ pé tí bá ti jí kúrò lé láàárọ̀ báyìí ó dà lẹ́kìn tó ti wọlé oúnjẹ nìyí àti gbọ́mọ dání báyìí tá à ń gbẹjọ́ ṣó ti yé yín. bí wọ́n ò bá tiẹ̀ jẹun kúnlé àmù kankan ẹ eh, my dear bá mi gbé red wine tó wà nílé yẹn bá mi gbé wá fún Kúnlé. ṣé màá ṣàtì ẹ lè jẹun ẹ ṣáà máa mú nǹkan. àmì àti ẹ̀tẹ̀lẹ̀ yín ẹ eh, eh, jẹ́ ká fàwọn ọkùnrin lẹ̀. <laughs> ẹ sà ẹ bá jẹ pàrọ̀ fún mi mo ti wà òkè bí àwọn mi ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. so o lè mú red wine. Ah, mo ti wà òkè ah, o ga o. báwo ni báwo ni iṣẹ́ báwo ni everything. everything is going well. ọgbà imagine kò rí ghost nínú ilé ṣé possible kò ghost nínú ilé ni ah you got me really scared bàtí ẹ pé wò kú wò ló máa máa wò ó ní wo àwọn múbi tó máa kọ́ ẹ lọ́gbọ́n àwọn christian movies wà bẹ́ẹ̀ ò ní wò àfi horror film kí ló da ìwọ àti ìsìnkú ọ̀run papọ̀ tó fi di pé ìsìnkú ọ̀run ní ilé ọ kiri. ó tọ́ lẹ sọ bàbá mi ò dà nǹkan pọ̀ pẹ̀lú ìsìnkú ọ̀run ṣe ló kàn ń lé mi kiri ó ń lépa ẹ̀mí mi bàbá ẹjọ́ ìṣàánú mi. ìwọ mi ọmọ mi ó lè ò ní jàgbá báyìí kọ́ sí lójú fèrè sọ̀rọ̀ ẹni tọ́jú wèémẹ̀ fún ọ òun ti mọ̀ mí lánàá ó tó dò ní o pé wọ bókun dá kankan pọ̀. mi ò bókun dá kankan pọ̀ kò jẹ́ nísìnyí bàbá ẹ ṣàánú mi bàbá. Ah, ah. ọ̀dà kí lo wá fẹ́ kí n ṣe fún ọ. bàbá ẹ jọ nǹkan ni mo fẹ́ ni pé mi ò fẹ́ rí mọ́ bàbá mi ò fẹ́ rí mọ́ gbèsè ayé mi bàbá ẹ bá mi ṣe kí n má fojú mi kàn mọ́ mi ò fẹ́ rí mọ́ mi ò fẹ́ ní kankan bá ṣe mọ́ bàbá. ọ̀dà wòmí òòrè fatima ọ̀dà ìfà tó lágbára ni ìfà tó ṣòro tú ni kò sí ní tí ọ̀la tó ṣe á ṣe tutù bàbá wa ṣe tutù ìtàn wọn wà sọ̀sẹ̀ kan fún ọ ọ̀rọ̀ ṣe yìí nígbà ọba wẹ̀ ẹ́ bọba ṣe eré ọ wà fún mi lẹ́sìn fúnra lára rẹ̀. Hmm, yóò ná olówó ẹgbẹ̀rún mẹ́ta péré ni. just ẹgbẹ̀rún mẹ́ta. ẹ three thousand. three thousand. àbọ̀pọ̀ jù. Ah, bàbá màá fún yín five thousand màá fún yín five thousand sí sí sí sí bàbá mi ò kàn fẹ́ rí mọ́ ni. ẹgbẹ̀rún márùn. màá fún yín five thousand bàbá. ẹ ò ní rí ma ò ní rí ma kò dárí. bá bàbá. òde ní o èjì ọ̀dẹ̀ta ẹ̀rin márùn-ún wò mí ìwòye ọ̀la ọ̀sẹ̀ rẹ̀ ó ti délẹ̀ n ó sì ti ṣètùtù di ọ́ máa lọ máa lọ kárí. puro hacerle. lórí ara rẹ oníwò òtẹ́kà ọ̀ṣiṣẹ́ mọ́ṣúárì. bẹ́ẹ̀ ni bàbá. òkú wà lé ọ kiri ọwọ́ à ń sá kiri mo fẹ́ bi ọ́ léèrè ṣé òkú ìwọ kọ́ lọ pa. jẹ́wọ́ fún mi. bàbá bàbá èmi ni mo pa bàbá. ẹ̀rí wèrè atókù mọ́ kú àmọ́ ọ̀nà ọ̀run mọ́ lọ dìgbòlugi wọ̀nà ọ̀run pa kò ìwà wáyé má jà ní rẹ̀ ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ yìí. mọ̀ ṣe o wòmí bó bá jẹ́ pé ọmọ ti rú tèmi àròlé ọlọ́sìn ìgbò mẹ́kùnrin méje báyìí ni wọ́n pa nílé yín mo fẹ́ bi ọ́ ń béèrè kan ìyàwó ilé rẹ ńkọ́. ibi tí wàhálà wa gọ̀gọ̀ nìyẹn bàbá ibi tí wàhálà wa gọ̀gọ̀ nìyẹn o àti bí ọjọ́ mẹ́ta báyìí ni mo ti ń wáyàwó mi mi ò rí rárá mi ò mọ̀ bí òkú tó ń lé mi káàkiri gan ló lọ́ ń yọ sí ló fi jẹ́ kó kúrò ńlé mi ò rí ó kò fọmọ́lẹ̀ sílé mi ò rí láti bí ọjọ́ mẹ́ta báyìí. láyé o ò lè rí. Uh <laughs> ṣé wọ́n rò pé o lè sá lábẹ́ òjìji olódùmarè kó o fara pamọ́ kò lè ṣeé ṣe wòmí òkú tí wọ́n pa tó o pa lọ́jọ́ sí tó rè pé wọ́n ti o ti mú jẹ tó ń ké mo múra mo mú jẹ mo múra o mo mú jẹ o mo ń pewe mo múra làpárò ókè o ọgbádùn mi o mú jẹ ò rí òkú ọ̀hún òun náà lọ padà wá ó níyàwó tó o fẹ́ sínú ilé àkúdà ayà lọ fẹ́ yé ìwọ lè káwọ́ mọ́rí bó ṣe rí nù wọ̀mí ẹni tí wọ́n ń wí kí wọ́n tó dọ́dọ̀ mi òun ti dọ́dọ̀ mi òun lèmi ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí wèrè rẹ̀ ń pariwo mọ́ mi wá gbọ́ o ọmọ fẹ́ràn rẹ o ah! obìnrin dáadáa ni bó bá jẹ́ pé ọ̀dájú obìnrin ni ìbá ti pa ọ́ dànù ṣé bó ni wọ́n bá gbélé <laughs> ó tún so oúnjẹ fún ọ oúnjẹ oúnjẹ oúnjẹ òkú. wá gbọ́ o ọ̀nà mẹ́ta gedegbe báyìí ló là sílẹ̀ fún ọ bó o bá lè ṣe é. nǹkan kíkọ tó bá ní kí n ṣe bàbá máa ṣe. wòmí ọ̀nà àkọ́kọ́ ó ní ọ wàá fẹsẹ̀ rẹ rìn ọ lọ sí ìdílé àwọn nílùú ibi tó ti wá. Mm tó ti kọ́kọ́ dá wọn lóró ọ wà lọ rèé fẹnu ara rẹ sọ fún bàbá àtìyá rẹ pé ìwọ lọ pamọ́ wọn o ó ní bó ọba ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́rọ̀ bù ṣe ẹlẹ́ẹ̀kejì tẹ́tì rẹ báyìí kan gbọ́ sórí gbogbo tọ́jẹ́tọ̀ ọmọbìnrin yìí àtọmọ àtilé àti gbogbo tọ́jẹ́tọ̀ rẹ̀ pátá ó ní gbogbo rẹ̀ pátá báyìí ló kọ́ ọ̀rọ̀ rẹ̀ kò fáwọn mọ̀lẹ́bí rẹ̀ torí inú ìbànújẹ́ làwọn mọ̀lẹ́bí rẹ̀ wà ojú kan ẹ̀pọ̀ ojú kan ha ó sì dá wọn lóró àwa wítọ̀ wá ń sá kíjokíjo kiri wòmí ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ pabambarì rẹ̀ ẹ̀yin ò ń lówó ó ní owó tó torí rẹ̀ pa òun àbí torí owó kọ́ lọ sí pa lórí ibu ó ní ọ̀wà kó owó yìí ọlọ́ọ̀rẹ́ èkó fáwọn ìyá àti bàbá òun pé tó owó tẹ owó tí mo torí rẹ̀ pa ọmọ yín rèé o ó ní tí ọba ti lè ṣe ọlọ́tàn kò jù bẹ́ẹ̀ lọ. Ah, ṣé kò sí nǹkan mi ta tún lè ṣe lẹ́yìn yẹn because kò rọrùn fún mi láti lọ sílé wọn láti lọ sọ fún pé mo pa bàbá kò rọrùn ẹnu wọn mo fẹ́ fi sọ. kò lè rọrùn èmi gan gbàdúrà kó rọrùn fún ọ n ò fi òjé kó kú dànù lórí ibú kó má rọrùn. bàbá ẹjọ́ máa wò mí ràn báyìí ẹ máa wò mí ràn ẹ ṣàánú fún mi ẹ̀rọ tó ọmọ mi kékeré tó bí fún mi ẹ má jẹ́ kémi náà kú ọjọ́ ìrìn dúró tọ́jú ọmọ mi ẹjọ́. ó gbé gbogbo ẹnu rẹ tọ́hún bí ibà ṣe pé boro tàwọn tó bí ọ. wọ́n fún ọ ní nǹkan kan ọ̀gbádùn mi oògùn ọ̀wọ̀ ni wọ́n ń pè é ọba ti dọ́hùn bàbá ti rí ọba gbogbo wọn fọwọ́ wọn nílé ìsàbùrù kankan sí ọ dọ́kíjọ́ tó ọba ń lọ kọ̀ wá bá mi wọ́n fún ọ. ṣé mi ò lè gbà báyìí má jẹ́ ń bínú ṣe ọ ọjọ́ kíjọ́ tó o bá ń lọ síbẹ̀ ni kò wá sọ́dọ̀ mi kò wá gbà á. ẹ bàbá mo fẹ́ máa bá bí lọ náà ni ìtọ́rẹ́ ni mo ṣe ní kẹ fún mi sì kì máa lọ. bẹ́ẹ̀ bó bá sọ báyé pé gba sẹ́ẹ̀rí báyé pé gba. Ah! torí kílẹ̀ torí kílẹ̀ jẹ ẹ̀sìn bá kílẹ̀ jẹ kílẹ̀ jẹ lóde ìsádọ́ ayé fìgbà tó o bá jẹ́ ẹ torí pẹ́ẹ́rẹ́ dẹ́ ẹ bẹ ẹ̀dẹ̀ jẹ́ ó sì gbókun náà kan ṣoṣo tí wọ́n sì kí bómi. ayé ayé ìmọ̀lẹ́ o ó wà ń gbọ́n bí ewé ẹjọ́ ń bèlè alákọ̀ọ́rí ó kú ọkùn wọn lọ́hùn ṣe ọ. ibi báyìí lẹ́wọ̀n kí ló ṣẹlẹ̀. ẹ gbọ́ gbogbo nǹkan tó ń sọ nígboro. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ láyé mi lórí ọlọ́rọ̀ àbètí dídì ṣé yóò mọ̀ pẹ́gbẹ́ mi tá ẹgbẹ́ wálé àkúdà àyà ni. àkúdà àyà báwo. yé yé yé yé yé yé yé yé yé dádì Bísọ́lá pa mí. ẹ ti ẹ̀dùn ọ̀nà dàbí sọlá ibùdó tí mo mọ obìnrin yẹn rí báwo lẹ ṣe tán. ṣùgbọ́n ó máa ń wá síbi iṣẹ́ wa first time ó wá wá ṣe driving license á wá renew vehicle àwọn akin àwọn àwọn document pọn àwọn fẹ́ kú ibi iṣẹ́ wọn mo dẹ̀ find out pé àdúgbò yìí ló ń gbé mo fi famọ́ra nìyẹn. yéé yéèyé ẹ ti ẹ tán ẹ ti ẹ tán ẹbí náà pàbí yín ni sọ èyàn àti gbẹmí ò tán. àdúgbò lẹ ti mọ mo ti rò pé ọmọ bàbá ọmọ mi yìí ni ẹbí mọ pé àdúgbò lásán lásán àdúgbò lásán lásán lẹsìn kó ṣe bí yín apààyàn ni dáàdì Bísọ́lá apààyàn ìkànnì òkú àkúrẹ́ yẹn lè gbé wá bá mi nù lé tẹ́lẹ̀ àkúrẹ́ yẹn àjọ ń jẹ àjọ mu ìkànnì yín àjọ ń jẹ ẹ bá sọ nǹkan kú báwo mo sọ nǹkan fẹ̀yẹ̀ sọ nǹkan kú báwo àjọ ń jẹ àjọ mu ẹ̀mí ẹ̀tàn mi mọ̀ pé àdúgbò ọ̀rọ̀ lásán lásán àdúgbò rárá àdákọ́lẹ́ tí wọ́n ra yín ẹ wọ́n ra yín ibi iṣẹ́ wá gbọ̀kú wọlé wá bá mi. kí ni òṣèlè ṣé yóò gbọ́ pàkúráyà ni. àkúráyà báwo. Ah, ah. àkúráyà báwo ṣé yóò gbọ́ pàkúráyà ni nǹkan tó ń sọ gbòòrò ni àkúráyà ni lédi yẹn àkúráyà ni. okay okay okay okay. ó pàdé kúnlẹ̀ níjẹta nígbà tí mo pàdé ló sọ fún mi pé òun kò ṣàdé pé òun wáyà òun kò ṣàdé rí mọ́. yé kò rí mọ́ kí ni mo sọ bá mi akuta dalẹ gbé wọlé wọlé ọdọọdún sọlẹ kí èdè máa wo èdè fẹdẹ mi dẹmi lọdẹ jẹmi mo dẹ dúró mi kí kọjá yé mi o kí jẹmi mo dẹ dúró akuta yàrá sọlá sọlẹ gbé wọlé wá bá mi láti ibi sọlẹ ti pa mí. ah mo rántí njọkọ tọmọ yẹn wá síbí báyìí orí mi kò ṣàdédé tóbi ni. láti sọlá orí yìí tóbi. bí ẹ̀dẹ̀ sọ fún mi nígbà tó rí yìí ti tóbi ó yẹ ká ti mọ̀ pé there is something strange about her ó yẹ ká mọ̀. bàbá mi expect pé orúkọ bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sí i. Ah! dáyà kẹ. ó ti ètò ó ti ètò ọmọ ọlọ́run ó ti ètò ìlú ẹ má sọ fún mi pé kó máa ṣọmọ ẹ má sọ fún mi pé kó ti kó tó máa omi táyà ìfọ kàn ni. my dear relax rẹ kò sí nǹkan tó máa ṣe wá àwọn ẹ̀kọ́ la pa àdéhùn pápú dáyà ni so kò sí nǹkan tó lè ṣe wá calm yourself down please kò sí nǹkan tó máa ṣe ní àti àtọmọ. ẹ wo ní tá a máa ṣe ń sìn ní pé inú ilé àmà kọ́kọ́ kó kúrò. kí ló fẹ́ lọ ṣe. kí ni ah, ọmọ tó ti mọ bí ọmọ tó wá bí tó ń jẹ tó ń mu tájọ́ jẹ tájọ́ mu ẹ jẹ́ ká kọ́kọ́ kókó òǹbí náà. ẹ̀dì a máa fún ẹ lápá tẹ́ńsọ̀n kò sí kan tó máa ṣe wá ah. kò sí kan tó máa ṣe kò sí kan tó máa ṣọmọ yìí. Ah, ọkùnrin bọ́tẹ́lẹ̀ àkúdà ayá kẹ. Ah. bàbá rí bàbá gbóná. <laughs> àbámu yóò bá rí ẹ̀rín kan máa pa mí ṣá. àtúwọ́lá ti jọ ìyá fẹ́ mọ́jò. ọ̀gá o ọ̀gá o. àfi gbọ́. àlàmú jẹ́ mo ti kú ni ọmọ wa ti kú. eré burúkú. ẹ mọ̀ pé orí mi lójijì ọmọ tó ń wú lọ́ọ̀kan yìí ọmọ àbúrò mi ni kúnlé lórúkọ rẹ̀ jẹ́ èkó ló ń gbé. èkó èkó èkó lọ sí wa. you stay play with le le Lagos. fine sir fine. Ah! èèbó lẹ́ ń sọ lẹ́yìn yín fẹ́ jábọ́ lẹ̀. get out you sabi you sabi buka tán. ọwọ́ abamilé ó lóun fẹ́ rí àwọn ẹbí bàbá àgbóhùn náà kí ló fẹ́ rí hàn fún orí kí sájẹ̀ká débẹ̀ náà tó ń bá débẹ̀ òun ó sọ kan tó ń bá fẹ́ sọ ọ̀dà bọ́dẹ́gbọ́ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wọn náà ni o níwọ̀n bá àpọ́nlé tó lọ́n fi sáàárín èmi àti bàbá àgbóhùnà n kò gbọ́dọ̀ bá nǹkan ti lọ́wọ́ rẹ̀. kódà bó mi gan ni mo ṣe tán àti máa bá ń rè kú. amúlẹ̀ tọrọ bàbá òde kọ́rẹ́ múlẹ̀ tọrọ ọ̀hún tọrọ bára. bí ọ̀rọ̀ gidi dáhùn bá lọ tààrà ẹ máa ní gbogbo tó bá ti débì tó bá ti fẹnu rẹ̀ lé báyìí ó ti di ṣíṣe kólé. lóòótọ́ èmi mo ní mo fẹ́ rí ẹ̀yìn àti mọ́mì torí ẹ̀ ni mo ṣe lọ bá ọ̀nkú mi tó fi mímu wá sí ibà pé kàjọ wá rí yín sọ. ìkìlẹ̀ mi ló ṣe mi ló ṣẹlẹ̀ gangan. ibẹ̀ pò ṣe jẹ́ lóde ndí làhàn mi bàtà àké ló tù ú fẹ́ jẹ́ á gbọ́. mo ti ṣe àìdásí ìdílé gan mo ti ṣẹ̀yìn gan sa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti Emily ọmọ yín ọ̀rẹ́ láwa méjèèjì a nífẹ̀ẹ́ ara wa gan ni sáà. síbẹ̀ ó pẹ́ kí n tó ṣe tán àmọ́ ilẹ̀ ti sú mi ò fẹ́ gbé lọ nítorí ó léwu bá mi gbé sọ́dọ̀ bó bá dọ̀la bàbá ti ríra èyí mọ̀ ṣàlàyé sí i. báàgì owó níbẹ̀ bẹ́ẹ̀ bá mi gbé sọ́dọ̀ ẹ̀ dọ̀la bó bá dàárọ̀ la èyí à ń ṣàlàyé sí ọ. so so fẹ́ sọ fún pò ń lọlé lálẹ́. àmọ́ lọlé o yẹmílé àti bàbá mi létí mọ wá mi. o wà lè sùn bí èsùn èsùn èsùn mi ì àbọ̀ ọlọ́la bàbá mi gbé sọ́dọ̀. ọ̀sẹ̀ ah. ó dàárọ̀. 有点儿。Emily, show me your ní parọ́ fún láti ọjọ́ tí mo ti fi ojú mi kàn ẹ́ báyìí ni ìfẹ́ ti gbilẹ̀ sí òkun àyà mi. Oh. tó jẹ́ pé tí n bá ní kí n yọ ìfẹ́ kúrò lọ́kàn mi máa já òkun ẹ̀mí mi lọ. ṣé wàá rí jẹ́ wá sọ fún ẹ o apáàdì tèmi adékúnlé ó ti dojú kọ ògiri ìwọ ẹ̀mílé títí ẹ̀dẹ̀ ló dẹ̀ máa ṣe títí láì. Oh, oh. ìyẹn túmọ̀ sí wí bájá bá roko yóò bá rodò òun àti kolokolo rẹ náà jọ ń lọ. bẹ́ẹ̀ ni. adékúnlé o. ìyàwó mi. Emily kí ló wá ń ṣe tuntun ṣe báyìí náà. já sọ díjọ́ mi lọ já sọ díjọ́ mi. má dà sọ díjọ́ mi tá. já sọ díjọ́ mi àti rí mò fẹ́ tẹ̀sán kan sí ìwọ ni ọkùnrin àkọ́kọ́ yìí mi kọ́kọ́ nífẹ̀ẹ́ báyìí mi ìbọ́kùnrin ṣerú kan báyìí rí láyé. a jẹ́ pé lucky guy ni mí nìyẹn o ìyẹn náà dáhùn dáhùn dáhùn Emily oúnjẹ yìí tí máa máa tutù a máa ti gbàgbé oúnjẹ sórí ìjókòó pẹ̀. wàá jẹ oúnjẹ yìí báyìí. bomi sí wá ọ̀ bomi náà. mo mọ̀ọ́mọ̀ gbélé bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ wá bu omi ìṣanwọ́ àti omi mímu yẹn mo fẹ́ kó lọ bù fúnra yẹn náà ṣé èmi ni kí n máa ṣe oògùn ẹ̀ fún mi. nga mẹ́rin bù àmọ́ ẹ̀rọ ẹ̀yìn àpọ́n bí ṣe mọ̀ rí nù èso wàhálà wọ́n ti jẹ́ wíwú kúkú tẹ̀lé ọ̀rọ̀ lọ sẹ́kọ̀ọ́ èmi náà sáà ní ìmọ̀ sóúnjẹ. tẹ́lẹ̀ nǹkan ìwọ ló máa máa ṣe. bí ẹ̀rín ibù fúnra mi mi ń ṣàlejò mọ́. arẹwà mi. ẹ mi bí mi lè. Emily. Emily mi da ya. Ìyàwó mi jókòó báyìí jókòó gbádùn oúnjẹ. Mo dìídì báyìí sí oúnjẹ yẹn ni kó ba lè mọ báwọn ará Èkó gan mú oúnjẹ sí ìjùlọ ní ara àbá. Oúnjẹ ìlédùn tó ń jẹ. Ìlédùn tó ń jẹ. Àwọn òrìyé mọ̀ gbóúnjẹ á lọ. Kò sí wàhálà, wọ́n jẹ́ lè kó àwò tó wá dùn jù. Wọ́n lé kí n tọ́jú oúnjẹ Ọ̀sẹ̀ mo ti ẹ̀ dúpẹ́ bíi owó yọba mi tọ́jú sọ́dọ̀ ẹ̀ bó bá ti dàárọ̀ ọjọ́ ajé ọjọ́ monday mm. mi à gbé. yan ṣe wàhálà ẹ nílé yan ni kó máa lè jẹ oúnjẹ ẹ. jẹ. ibi tí mo gbówó ẹ sówó ẹ ṣe mí ń bẹ báyìí tó ń fresh bẹ kó jẹ ẹ ní gan ló fẹ́ gba owó ẹ máa gbówó ẹ fún ẹ yan ṣe wàhálà ṣó ti yẹ kò síyàn tó máa ṣòwò ẹ wàá rówó ẹ gbà so ah, jẹ oúnjẹ ẹ má yẹ oúnjẹ yìí kan tútù. Emily. yẹn bọ̀ fún mi. mo ti jẹun tẹ́lẹ̀ mo ti jẹun èmi mo ṣe náà mo ti jẹun. ó wá dóúnjẹ jẹ kí n tó dé. má bínú jàre ìgbà tí màá fi ṣe tán ẹ ibi ẹ ń pa mí gan tó ń kàn pé nǹkan jẹun. ṣùgbọ́n. sọ fún ẹ̀nà mi mo ṣe fúnra mi mo rò fúnra mi. Ah! ọlọ́mọdé sì rí ooo. Ah! Ah! sọ fún mi pé ìwọ ọlọ́pàá mọ ṣe é sùn. òní ló kù. o ti ṣe orí ibú o. ara rẹ balẹ̀ kí mọ bu ọjẹ́ kí mọ tó dalẹ̀ tẹ́mí ń bọ́ lára rẹ. <laughs> jẹ ẹ dúró dúró dúró dúró dúró dúró dúró dúró. ọtí akojú mi ìwé mi lè ṣe kì í sì yé ṣe sóti tán. kò tán sà kò tán ṣe rí ọmọ yìí sà ọmọ Emily ni sà. Emily orí ọmọ yìí ti dàrú. Emily kò yé mi ó ti jẹ́ gẹ́gẹ́ ah sọ̀rọ̀ gidi. ṣẹ̀rí gbà tí gbogbo ṣẹ̀lẹ̀ ṣẹ̀lẹ̀ ń gbà yẹn sá mo padà sékòó mo fẹ́ yàwó mo bímọ àmọ́ bà tó yá sá ṣe ni ọ̀rọ̀ ayé mi bẹ̀rẹ̀ sí ń dàrú sá mo á jáde sọ̀rọ̀ ara mi ìbẹ̀lẹ̀ tó wá jẹ́ kí n mọ̀ pé ìyàwó tí mo fẹ́ sílé gangan tó wà nílé mi tó bímọ fún mi ẹ̀mí ilé padà wá. ẹ̀mí ilé wá dà mi ò rí mọ́. o ò rí mọ́ kèlérí mọ́ kèlérí mọ́ ṣe é rí gbogbo yìí ṣẹlẹ̀ yéèyé àmú o ti lọ́wọ́ àgbà nù ìyìn à ń pè làkúdà ayá ni. ṣe é rí ikú yìí Emily kú kì í ṣe kú yóò tẹ́ lọ́rùn wa padà àgbẹ̀sán lílọ yóò lọ́hùn ó mọ̀ òun lọ lórí àpáta yóò rìn ní nípa ló ṣe sùn yìí lẹ̀ ọlọ́run jù wá lọ. kábíyèsí. ẹ ṣé kèké bá ń lọ. kò tọ́ sá. Ah. owó tí mo gbà lọ́wọ́ ẹ̀mí líle pẹ̀lú dọ́kúmẹ́ǹtì ilé ẹ̀sà. ǹjẹ́ ṣe kú parí ẹ má gbowó lọ́wọ́ rẹ̀ ẹ má gbà lọ́wọ́ rẹ̀ kó tẹ́mi ọmọ mi. wọ́n sọ rí ẹ̀yìn àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ sódì tán. jọ ẹ dáríjì sá. ká dáríjì ọ. jọ ẹ bá mi bẹ̀ wọ́n bá mi bẹ̀ wọ́n kọ́ dáríjì. mo fẹ́ kọ́ gbọ́ dáadáa o ìgẹ́ ìlédè ọmú báwa bí ká máa sá ọ bí ká máa bù ọ jẹ ìyẹn ìjọba ìmọ̀ bíi alẹ́ àmọ́ àní bù ọ jẹ àní sá ọ ládàá sọ́ọ́rí síkùn yóò bọ́ ọmú báyìí mo mú ọ lólódùmarè lọ́wọ́ kábíyèsí ẹ lọ ìwọ lọ mọ́jọ́ yóò tọ́ yóò dáko ẹ̀rẹ̀ dáko èmi yọ̀ǹda ẹ o sọ́ọ́rí ìdílé ya adáríjì ọ máa bá bá ń lọ. ẹ lọ ẹ dáríjì. ìyá bàbá àná àbọ̀ bá ṣe orí ibú ni ọmọ ẹ̀ tó ń jọ kù kàn ọjà wẹ̀rẹ̀ ni ọjà wẹ̀rẹ̀ ni máa lọ jẹ́ máa lọ jẹ́. ṣe ti gbọ́ ìjọba lọ kí máa tọ́ lẹ́yìn. ayé máa lè wò. chaka biscuit. ó ti dé mi bàbá rẹ ilé rẹ ló báyìí ṣọba àwọn ọmọ náà balẹ̀ kọ́dà owó ni wọ́n gbé mi lọ sọ́dọ̀ ọdún làtàrọ̀ ilé ọmọlá ọ̀jẹ̀rẹ̀. ò tí lọ. mo ti lọ oṣù wa ń bí ẹgbẹ́ bá mi bẹ̀ wọ́n bọ́ọ̀ mi bẹ̀ wọ́n kí n náà lè ní fọkànbalẹ̀. bọ́ọ̀ bí àwọn wo. ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́. wo máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá jẹ́ pé èmi ló bá ṣẹlẹ̀ sí ni mo fi ọlọ́run ọba mi búra òní ìlọ́jọ́ kúrò ọba pé. bá ń bẹ̀ wọ́n kí mi náà balẹ̀ ní fọkànbalẹ̀. wọ́n ní wọlé bẹ̀bẹ̀. ilé ò gbà mí ọ̀nà ò gbà mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi náà lè ní sinmi ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀ wọ́n. ẹ ń bá pààyàn kì ní fọkànbalẹ̀ so ti gbọ́. ok ok ẹ wá wọlé ẹ jẹ́ ká máa lọ. ṣé pé o rò pé mi ni kú kàn irọ́ lọ́pàá mo yẹ ẹlẹ́dàá mi kọ́ àti mọ̀ ní ìṣe pé gbogbo mọ́tò tó ń lò náà èèyàn ló fi ń ṣoògùn owó ọwọ́ afẹ́ lò mí orí mi ò lè gbẹ bọ́ lẹ́ o irọ́ o mo yọ̀ǹda rẹ. ẹ má ṣe báyìí fún mi ẹ jẹ́ ká jọ máa lọ. kárí burúkú sọ. ẹ má ṣe báyìí fún mi. <laughs> yeah! Yeah, yeah, ó tún wá ga báyìí ó ga ó ga Emilio ìbòlójú rẹ wà. ó ti pẹ́ tí mo ti ń wa mọ́tò tí mọ́tò yìí náà bá dẹ̀ wá wà nílé kò sí nǹkan tó burú ń bẹ̀ àbí náà. <laughs> kò sóhun tó burú bẹ́ẹ̀ tó bá gbà mí lónìí. Zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom zoom. Mo ní mo fẹ́ gbé ẹ̀, wọ́n ṣagídí ọ ní kí n má gbé ẹ̀, nílé níjẹ́ sọ̀rọ̀ rí ẹ tó yí ẹ ọlọ́run bìlífù pé wọ́n strong àbí boy can wọ́ máa gbé ẹ lẹ́nu máa gbé ẹ lẹ́nu. You are mad. You are mad. You must be mad. You are a mad man. yeah, Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Emilio. Ṣadé ló ń wẹ̀. Okay. Um, cousin mi ni actually ó yẹ kó wá nígbà wedding wa but torí pé ó lọ seven time ah ó máa rí mọ́mí enjoy yẹn na mọ́mí tó sọ pé ó wá láti Kano nígbà wedding wa yẹn òun la òun ni àbígbẹ̀yìn wọn. Oh, ẹ kalẹ̀. <laughs> so nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé um, ó kọ́ fẹ́ wá sọ́dọ̀ wa just for the meantime you understand so àbá mi prepare eh, yàrá àlejò yẹn fún ìtura lẹ́gbẹ̀ọ́dọ̀ àwọn gan-an. ok àwọn ẹrù kan ó wà ní mọ́tò. àìrọ̀ ah, àìrọ̀ ah, ẹ jẹ́ kí n bẹ̀. ìtumọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwọn ọmọ ni o.